my people, how una dey see eh as una dey hear my voice na so body dey sweet me on top dis beta gist wey i carry come for una in case una never know christmas don land like dis na jolly season we dey and you see dis christmas season eh Waiting they sweet me pass na the holiday no work i go just dey house They sip my wine They watch all the film where work no gree me watch for prime video in fact if you be person where like entertainment like me you go know say this christmas Now for prime video it e dey happen omo all the better movies and shows where you plus friend plus family everybody fit enjoy together throughout this holiday season dey brekete for prime video better films dey like candy cane lane breath of life ogbonge series nko like she must be obeyed and jack reacher for people wey don see jack reacher before na all of us dey wait for season two and e dey drop this december fresh like agege bread prime video also get comedy shows like last one laugh in naija i tell you this one sweet wella see eh na correct movies and shows dey for you on top prime video this season so my guys make una no dull at all at all dis christmas o oh. if you never get prime video download am sharp sharp or make you sharply visit primevideo.com to start your free trial today o. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. fresh fm. bóyá wá wá mi ò jíjẹ fresh fm tó lápọ́njà bóyá kábọ̀ fresh fm bóyá tọ́jú òyìnbó bò kájọ máa gbórí àsìkò ìròyìn àsìkò ó pẹ́ síbẹ̀ bóyá kò gbé síbẹ̀ bóyá má yí kúrò Fresh FM one five dot nine lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún ni fresh news. lọ́tún lọ́tún ó Fresh FM. ìròyìn ní ajá balẹ̀. lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún ni fresh sport. lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún má lọ́jọ́ yọ. lọ́tún lọ́tún ó Fresh FM. orinlẹ̀ dòdò lórí íńtánẹ́ẹ̀tì. lọ́tún lọ́tún ó Fresh FM. káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ wa. lọ́tún lọ́tún ó Fresh FM. professionalism nurtured by experience. lọ́tún lọ́tún Fresh FM. ìmọ̀ ìjìnlẹ̀ tá ṣọ́ pẹ̀lú ìrọ̀rùn. lọ́tùlọ́tù o fresh fm. fresh one oh five dot nine fm. lọ́tùlọ́tù o fresh fm. fresh one oh five point nine fm. Oh ẹ ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ẹ ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹlẹ káàkiri ilẹ̀ wa láti inú àwọn ìwé ìròyìn tó jáde fótó ni o ẹ dákun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. bóyá ká jíjọ gbọ́ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé oh lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. Ajábalẹ̀ lórí Fresh FM. Ajábalẹ̀ lórí Fresh FM. àwọn ìròyìn ilé wa ní fòtò ní ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. ẹ kú ojúmọ́. welcome. a kì í tèrò ọ̀nà tèrò ọ̀nà. Hmm. ibikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ti ń gbọ́ ohùn wa ti ń dún ketekete. Hmm. fresh ni àyè ń jẹ́ o one oh five point nine òun náà sì ni inú ilé orin ibẹ̀ la gún wá sí hmm. ajá àbálẹ̀ lẹ fẹ́ gbọ́ àwọn èèyàn sọ pé ajá àbálẹ̀ ó kì bẹ́ẹ̀ ó dùn bẹ́ẹ̀ kódà ó pọ̀ jówó ẹ̀ lọ wọ́n ní ajá àbálẹ̀ bíi ẹmu kọ́lọ́kọ́ a máa dùn lásìkò ọyẹ báyìí ẹ mọ yọ sára ọparí òkè àti gbèdé oníkẹbùyẹrẹ hmm. abọ́ládé yín ọmọ sàlámì tí ò ní ṣe nǹkan tí ó bo ọkọ bàbá rẹ̀ jẹ́ àti òkìkí hmm. òkìkí ló dé yìí òkìkí òkóso ariwo ọ̀pọ̀jọ́ ariwo dámi dámi dámi kì í pa lámọ̀là. bá ń gbé pọ́ọ̀sì mi bẹ́ẹ̀. <laughs> ọ̀nà òfa kígbe kan àbọ̀ akígbe àbọ̀ akéwì. <laughs> all right. Yeah a kí yín wípé ẹ kú ojúmọ́ o a kú àṣekù ọdún a sì kú ìmúra èyí títún bọ̀ ọdún láàfimọ̀ yín dún lórúkọ ọlọ́run tó dáyé àtọ̀run ìwé ìròyìn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó bá wa wáde lónìí ṣe é rántí ṣe gbàgbé pé lánàá méjì bẹ́ẹ̀ ni wọ́n ti dé o méjèèjì àti mẹ́rẹ̀ẹ̀rin la wá kó wáde lónìí bògò tí ń jẹ tẹ́lẹ́dùà ó ti wá ya torí pé ẹ ti ṣe tán àwa náà ti rẹ́dì ká bẹ̀rẹ̀ sí í jà kalẹ̀ lọ́kọ̀ọ̀kan àti ní èjèèjì gẹ́gẹ́ bá a ti kọ̀wé ẹ̀ nínú àwọn ìwé ìròyìn eléyìí tó jáde fún tòwúrọ̀ òní ṣáájú Adésínà Òkìkíọlá lórúkọ tèmi ẹ̀ káàárọ̀ ń bẹ̀ wọ́n. àwọn ìròyìn kan bẹ tó ṣe pé ó hẹ́ létí ó sì ta lẹ́nu hmm. ẹ wò ó bẹ́ẹ̀ bá ti ń gbọ́ báyìí tó bá fẹ́ gbóná jù létí ẹ bá ní fètí tútù kẹfì bá ní gbọ́ hmm. èèmọ̀ kí ni irú èyí láriwo táwọn èèyàn ń pa ọ́ nígbà tí àwọn amòòkùnṣèkà tí wọ́n ti gbẹ̀mí àwọn èèyàn láyàájọ́ ọdún kérésìmesì kú ọ̀la ní ìpínlẹ̀ Plateau hmm. wọ́n ní àwọn èèyàn tó ti kú mẹ́ nísìnyí wọ́n mọ̀ lọ bí ọgọ́jọ one hundred and sixty ilé tó sì débi okòólénìkan igba hmm. eh, ó lé okòó àtẹyọ kan ni wọ́n ti ti iná bọ̀ ní Plateau ń bẹ̀ báyìí hmm. ọ̀rọ̀ dìbò lọ yá mi o iléeṣẹ́ ọlọ́pàá ti fìdí ẹ̀ múlẹ̀ wípé èèyàn mẹ́rìndínlọ́gọ́rùn-ún ninety six ló ti jẹ́ pé ọlọ́run ọba nífọ̀nàfọ̀nṣù Tinubu ti wá pàṣẹ báyìí o ó ní gbogbo àwọn amòòkùnṣèkà yìí ẹ wá wọn síta kódà ààrẹ Tinubu tẹnumọ́ bí ẹ̀mí èèyàn bó ti ṣe pàtàkì tó hmm. àwọn tí wọ́n wá jẹ́ àgbààgbààgbà ní àríwá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń sọ fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu àti ìjọba àpapọ̀ pé kí lẹ̀ ń ṣe bí aláìṣe gangan ẹ sọ àwọn ìlànà tẹ́ gbé kalẹ̀ tírú nǹkan báyìí òfin ni mo bá yín lẹ́jà fún mọ́ ìròyìn gbogbo òwe ló gbé e tó sì korojú lóòrọ̀ yìí. tọ ó jọ ń pé orin kí December ọmọdé amẹ́rù lọ tí wọ́n mọ̀ kọ bí ọdún bá ti ń parí lọ́hùn àti ìgbàgbọ́ àwọn èèyàn lórí pé bí December bá ti dé ọ̀pọ̀ àwọn nǹkan tí kì í dùn mọ́ nínú rẹpẹtẹ gan tààràtà ní mọ́ ṣẹlẹ̀ àwọn ìjàmbá tí kálukú mọ́ gbórí rẹ̀ sá fún tí ó sì mọ́ bẹ Ọlọ́run pé kó wa yọ ká bọ́nú ẹ̀ ní ìpínlẹ̀ kan àwọn ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti rí ire o torí ní ìpínlẹ̀ Rivers èèyàn gbọ̀n ènìyàn pọ̀ gbẹ̀mímì níbi ìbúgbẹ̀mù kan tó wáyé ẹni tí ó ń kọ ìròyìn yìí ọkọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ sójú ìwé kẹfà ìwé ìròyìn Vanguard tó jáde fún tòwúrọ̀ òní ọgbà bẹ́ẹ̀ wọ́n ní bí ojú òpópónà mọ́sọ̀ọ̀sẹ̀ Ìbàdàn sẹ́kọ̀ọ́ Kaduna sí Àbújá àwọn ìjàmbá ọkọ̀ eléyìí tó mú ẹ̀mí tó fẹ́ tó bíi mẹ́fà tó mú lọ ó wáyé o àwọn èèyàn bíi márùndínláàádọ́rin sixty five ńlọ farapa yánnayànna kọjá dídámọ̀ bó o ní ká ti á pé àwọn ìròyìn òpin ọdún tí mo bá ní lẹ́rù ń bẹ nínú àwọn ìwé ìròyìn fún tòwúrọ̀ òní. yàtọ̀ sí eléyìí mm. láwọn ìròyìn tí ń bani lẹ́rù èyí tó mọ́kàn ẹni balẹ̀ ó ń bẹ́ẹ̀ mẹ́ díẹ̀ o àmọ́ kò tó nǹkan náà ni ṣùgbọ́n àìpé òfun mi ó fún mi kò tó nǹkan ni. Hmm. ẹ wò ó bàbá kúkà tún sọ̀rọ̀ fún ààrẹ tinubu o ó ní ààrẹ tinubu etí eyín mélòó ìrètí táwọn èèyàn ní sí ìṣàkóso rẹ̀ ó sì ti ń yọjò díẹ̀ díẹ̀ díẹ̀ báyìí hmm. kí ni bàbá kúkà rí tó fi kù bí òjò bọ́ta hmm. ẹ gbọ́. bákan náà ni àwọn ilé ìgbìmọ̀ aṣojúṣòfin nàìjíríà àti ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tó fi mọ́ àwọn gómìnà gómìnà nípínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n pe ààrẹ ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn gómìnà o láti lè mú ìfọwọ́sowọ́pọ̀ tó gúnmọ́ dáadáa wáyé kí ìdàgbàsókè kó lè bá bá orílẹ̀-èdè nàìjíríà Tinubu pé bí àròní ò bá ti wálé orí kò yí àwa tí a wà lórí àpèrè ò gbọ́dọ̀ sinmi ogun bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà ò bá ti gbádùn wa àwa náà ò gbọ́dọ̀ sinmi àti mọ́ wá ọ̀nà tí wọ́n gbádùn wa ọ̀ya o bá débẹ̀ àgbẹ̀yìn débẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ènìyàn ti ń sọ̀rọ̀ lórí àbá ètò ìṣúná ilé ìgbìmọ̀ aṣojú pé ẹ fọkàn bọ́ bá di ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí àwọn buwọ́lu o ní December thirty ẹ̀yẹn ṣáàdúró déédéé ẹ mọ̀ retí gbogbo bí nǹkan ó ti jẹ́ ọgbà bẹ́ẹ̀ àwọn báǹkì tí ó jẹ́ báǹkì alábọ́dé àwọn open kankan money point kankan wọ́n ti pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n tún ti fẹ́ la àwọn ìlànà kan lẹ̀ tá a fi ṣàtò ẹ̀ kí làwọn ìlànà tuntun yìí ẹ̀yin náà ó gbọ́ bẹ́ẹ̀ bá wá ń lo àwọn báǹkì ń àjẹpẹ́ ẹ̀fẹ̀yìntì lówùrọ̀ òní kẹ́ ẹ̀ lè gbọ́ àwọn ìlànà tuntun tíjọba àpapọ̀ fẹ́ fi mọ́ ṣàtò báǹkì yín ìta the punch lọ́wọ́ àdébẹ̀ tán lápá kejì ròyìn. lábala ti ọrọ̀ ajé wa lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá báǹkì àpapọ̀ orílẹ̀‐èdè yìí ẹni tí wọ́n yàn tó ń ṣe ìwádìí tanáwádìí àwọn oníwà àbàjẹ́ olójú tókítókí hmm. nípasẹ̀ bí nǹkan ṣe lọ ní Central Bank of Nigeria wọ́n ti ké sí lẹ́mọ̀ àtàwọn méjì míì pé Union Bank tẹ̀ ṣú lópó fúnra yín ẹ wá ṣàlàyé o gbogbo bí iṣu ṣe kú tí ọ̀bẹ ṣe bù ú wọ́n tún sọ fún abáyé pé ilé ìgbìmọ̀ asòfin àgbà wọ́n sáré jókòó ìjókòó kan lọ́jọ́ sátidé ìtorí kéèsì ni wọ́n lè buwọ́lu àbá ètò ìsúná ọdún 2024. Hmm. ní inú ìta gbangba ìwé ìròyìn The Punch ìròyìn kan bẹ́ẹ̀nbẹ́ tí ń pé àwọn èèyàn kan rèé àwọn ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ kan ní kígbe ìdájọ́ òdodo tantantan wọ́n ní bíi ọ̀ọ́dúnrún ọmọ orílẹ̀‐èdè nàìjíríà ní ọ̀gbẹ̀mí wọn láwọn ibi tí wọ́n ti wá ibi tí sẹ́mọ́ǹtì gbé ti dunlẹ̀ lọ foreign lands àmọ́ tó jẹ́ pé títí dàsìkò yìí ìdájọ́ òdodo kan kéjáde o ikú oró rẹ̀ dà ìsà òkú ìṣẹ́gun rẹ̀ dà ní ìròyìn ọ̀hún ní pariwo ẹ̀ ẹja débẹ̀ kẹ́yìn náà gbọ́ bí nǹkan ti rí gan fáwọn èèyàn ọ̀hún. ẹ jẹ́ kí a tún sọ nínú ìwé ìròyìn láàárọ̀ tòní àwọn ìròyìn kan ń bẹ tá à ń gbójú kú ó ń bẹ mm. bẹ́ẹ̀ ni torí pé kò fi bẹ́ẹ̀ dùn mọ́yàn nínú ọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ní ìpínlẹ̀ Èdò àwọn kan tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn wọ́n gbé pẹrẹgì kaná kódà wọ́n pa ìpẹ́tọ̀ iléeṣẹ́ ọlọ́pàá kan ọwọ́ ti tẹ àwọn èèyàn mẹ́jọ tí wọ́n mú òkú ṣìkà tí wọ́n lọ rí pa kábíyèsí kan ní alẹ́ àìsùn kérésìmesì. ọ̀rọ̀ ọdún kérésìmesì àti ọdún tuntun iléeṣẹ́ elépo rọ̀bì NNPC wọ́n ti pé àwọn ti kí ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó fọkàn balẹ̀ kan ò ní mì ẹ̀yin ẹ lọ fọkàn balẹ̀ èèpo yọ̀ọ́ wà jàgbùrùjàgbùrù lásìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún yìí kò ní sí ìtò bẹ́rẹ́bẹ́ kankan àbí ọ̀wọ́n gógó epo kankan àbí àìsí epo kankan lásìkò ọdún tuntun àti ọdún kérésìmesì ọgbà bẹ́ẹ̀ ṣe rántí wípé fùbárà lùlù àtìlẹ́yìn fún bí ààrẹ Tinubu ti dá sí aáwọ̀ fàǹfà gbọ́nmi sí omi òtó ti ń bẹ láàrin òun àti Wike Tinubu náà ti wá sọ̀rọ̀ padà ọ̀kárẹ́ o ọmọ tí ó bá kúkú ti mọwọ́ wẹ̀ ó di dandan kó bá wọn àgbà kó bá wọn dine and wine kó bá wọn jẹun ni wọ́n ń sọ fún díẹ̀ yìí fubara mo pàtẹ́wọ́ àtàriwo fún ọ lórí bó o ti lo ọgbọ́n ọgbọ́n àgbà láti fi gbé ìjà tí ń bẹ láàrin ìwọ àti Wike ìta gbangba ìwé ìròyìn Vanguard ńlọ́wà ìròyìn gbé àwọn ìròyìn míì ìwé ìròyìn míì náà gbé ìròyìn kan tí ń pani lẹ́rìn-ín nìyí àmọ́ tí ọ̀fọ́ nìkan kan òun náà ń bẹ níwájú ìwé ìròyìn Vanguard kọ̀fọ́nì kọ̀fọ́nì àmọ́ ń panilẹ́rìn wọ́n ní àwọn afọbajẹ ní ìpínlẹ̀ Ondo ní agbègbè kan l'Ondo wọ́n ti yọ kábíyèsí kan tí ń pèrè lọ́ba gẹ́gẹ́ bí ọba o lágbègbè náà ẹni tí ń pèrè lọ́ba àmọ́ tí kì í ṣọba fúnra ẹ̀ ló fi yẹ ẹ jẹ́ appointed monarch self appointed wọ́n ti yọ bí ẹni yọ jìgá kí a ló dé ẹ gbọ́ bàbá dé apá kejì ìròyìn ajá balẹ̀ fún wọn. kó tó di pé a lọ sí ẹ̀ka ìpolówó ọjà àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje bọ́ọ̀lù èyí tó wáyé ní àná ó dùn mí pé eléyìí ò sí ń jókòó hmm. eléyìí wà ní ìsinmi ọmọkùnrin kan tí ò ní tí ò ní tíìmù kankan o <laughs> tíìmù tó bá ti jáwé olúborí nígbà ọlọ́run kan àá ṣe tíìmù ẹ̀ jáwé olúborí lálẹ́ àná ìwà mọ̀ntí ẹ́dítọ̀ rí ẹ́dítọ̀ Nigerian Tribune kí ló dé. Mm sójú ifo ni ojú yọ̀ọ̀yọ̀ forú ẹ̀ o ẹ̀kọ́ Newcastle one Nottingham Forest three Bournemouth three Fulham nil Sheffield United two hmm. Luton three okay. Burnley zero Liverpool two ẹ Eh, á rántí kọ Manchester United <laughs> three Aston Villa two àwọn Aston Villa lẹ́dítọ̀ ni ó lè jẹ bẹ́ẹ̀ wọ́n rántí kọ́ wọ́n rántí kọ́ ó dé lòdì mọ́lẹ̀ wọ́n kọ̀ yẹn wọ́n gbàgbé ojú yìí ń tó fò kọ̀ yẹn kó <laughs> fò wọ́n gbàgbé ni wọ́n fẹ́ kí àsọfílẹ̀ ọ̀nà máa yù ní wọn ọlọ́wọ́ ọjọ́ ní ìgbọ́. ọlọ. ok ẹ já lọ ẹ̀ka polówó ọjà pápápá. ajá balẹ̀. ajá balẹ̀. àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe o iléeṣẹ́ royal guard ń dúpẹ́ àdùpẹ́ ṣe gan-an àdùpẹ́ ṣe gan àdùpẹ́ ṣe o àmọ̀rírì oore tẹ̀ ṣe royal guard royal guard disinfectant ń dúpẹ́ ń dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ oníbàárà wa gbogbo royal guard royal guard disinfectant ń dúpẹ́ àdùpẹ́ ṣe o àmọ̀rírì oore tẹ̀ ṣe ṣe. láti iléeṣẹ́ AG Industries Limited tí a ti ń ṣe Royal Guard disinfectant láti ń fi òun ọpẹ́ ìránṣẹ́ sí gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa ra ọjà wa ẹ ṣe àdúpẹ́ gidigidi ẹ kú ọdún ẹ kú ìyèdún ọlọ́run ọba ò ní paná ìfẹ́ wa from all of us at AG Industries Limited manufacturer of Royal Guard disinfectant we wish all our numerous customers Merry Christmas and a prosperous New Year for details on our products call 080 08098425876 Royal Guard disinfectant kill germs into iléeṣẹ́ Gasland ló kí gbogbo ẹ̀yin oníbàárà wọn tẹ́ ẹ ti bá wọn dòwò pọ̀ láti bẹ̀rẹ̀ ọdún yìí wọn láwọn kì í kú ọdún kérésìmesì àtọdún tuntun láti mọ rírì ẹ̀yin oníbàárà iléeṣẹ́ Gasland ni wọ́n fi gbé àǹfààní five percent discount kalẹ̀ fún gbogbo ẹni tó bá fìlì gas níléeṣẹ́ Gasland lópin ọdún yìí ẹ mọ̀ ẹ̀bọ̀ láwọn iléeṣẹ́ wọn tó wà ní Olúyọ̀lé ìyànà sí ìyànà church ọlọ́run ṣògo àkànrán nihot ilé tuntun samanda ring road mọ̀lété fẹ́lẹ́lẹ̀ express àkóbọ̀ àrèmọ àpáta ìjẹ̀bú òde ilé Ifẹ̀ òṣogbo àkúrẹ́ garage road londo òjòǹgbòdú àtiwájú olivet college lọ́yọ̀ọ́ ìgàndò àtòkèàró nílùú èkó àbújá ìlọrin lẹ́gbẹ̀ẹ́ àlè ekima university ẹ máa bọ̀ nílé iṣẹ́ gasland kájọṣepọ̀ pọ̀ ọdún kérésìmesì àtọdún tuntun pẹ̀lú five percent discount ọ̀pọ̀ ọdún là ṣe o. ọdún ayọ̀ fún gbogbo wa pg twenty twenty three. iṣẹ́ àwọn tó máa ń kún fún ìyanu ọlọ́dọọdún yẹn. nínú ìjọ CAC Eagle Sings Assembly. àkórí ìtọ́dún yìí Jesus of Nazareth. Jésù ti Nazareth ti Nazareth ó ti ràn mí lọ́wọ́ ti nasareti o. jésù ti nasareti yóò tún ṣiṣẹ́ agbára. nípasẹ̀ pé ẹ̀. kó lò fún ìgbẹ́ nínú onímọ̀jìmọ̀. lórí pásítọ̀ joseph akíákadé o. kó tó jáde ní twenty twenty three. gbogbo ọ̀rọ̀ alẹ́ rà lẹ́hùn. ní àṣẹ àti agbára nínú orúkọ jésù fẹ́ palẹ̀ mọ́. nípasẹ̀ pé ọlọ́lórí àwọn ìránṣẹ́. reverend edward kí alábí. prophet julius ayọ̀túndé. prophet timothy oyèkúnlé. pásítọ̀ sí ọláyà. àwọn olórin ẹ̀mí bukola akíáde ṣẹ́wọ́lẹ̀ jésù. ayọ̀dẹ oyèwọlé ṣòro ayé mi dìtọ̀. bukki praiser eagles voices. pásítọ̀ jésù ẹ̀ máa kíákíá ní bàbá yìí dì. fún ọmọ ìṣiṣẹ́ ìránṣẹ́ lórúkọ jésù. látọjọ́ monday twenty four ní sunday thirty first december rékọjá sí twenty twenty four. láago mọ́kànlá alẹ́ lójoojúmọ́ o. gbogbo ẹni CAC eagles assembly. láti ìwọ tàbí olódó. bó ti ṣe ìwọ́rò ìyànà church ńlẹ́lá ni ẹ máa bọ̀. gbogbo èèyàn ló máa ń sá testimony top success tún ti gbéde padà lóṣù december ẹ wá jàǹfààní èrè ìfà tó lọ fún ànínú oṣù ember sáà kàṣe ẹ̀dínwó lórí gbogbo ọjà tẹ́ bá ti ń rà nílé iṣẹ́ top success àwọn fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́kùn òjọ̀ kan àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù laptop pẹ̀lú àwọn èlò létí ń lò náà ẹ̀dínwó pátápátá gbà ní gbogbo ọjà yìí ní gbogbo ẹ̀ka ilé iṣẹ́ top success bẹ́ẹ̀ lẹ́sìn máa tẹ́wọ́ gbà àwọn ẹ̀bùn kàbìtì kàbìtì ìjọ tún mọ̀ pé o tún lè rajà ampa tẹ̀ tí lọ́lọ́fà bábánbárí ẹ̀ ní tẹ̀dínwó ìdá ọgbọ̀n tẹ́ máa jẹ lórí àwọn àṣàyàn fóònù àtàwọn èlò létí ń ẹ máa bọ̀ nílé iṣẹ́ top success wà lẹ́gbẹ̀ẹ́ Mr Biggs Iwo Ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ Ecobank lórí ring road challenge Ìbàdàn tó fi magasin cocoa house Dùgbẹ̀ Ìbàdàn pẹ̀lú ilé gàgàrà top success mall tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìfowópamọ́ Wema lábẹ́ bíríìjì Mọ́kọ́lá ń bàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight top success orúkọ tá a fi gègé wúrà kọ. ọlọ́run má jẹ́ mú ọ. má jẹ́ mú bọ́dún ṣe ń lọ sópin kò ṣòro fọlọ́ májẹ̀mú láti ṣàánú fún ọ. the lord city gospel grace ministry ma alile out off akérèfọ́n street meridian bus stop àpáta ìbàdàn sọ pé lóòótọ́ o ti bẹ̀rẹ̀ ọdún yìí láyọ̀ wá parí ẹ̀ lọ́nà tó dára ọlọ́run májẹ̀mú ni àkórí àkànṣe ètò lọ́jọ́bọ̀ ọjọ́ kejìdínlọ́gbọ̀n dọjọ́ àìkú ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí láago mẹ́jọ sí mẹ́wàá àárọ̀ mẹ́sàn-án lẹ́la ó bẹ̀rẹ̀ láìsùn ọdún tí ń ṣe ọjọ́ àìkú tó bá wá dàgọ́ méjì àárọ̀ ọjọ́ ajé ọjọ́ the lord city gospel grace ministry àwọn tí jésù sóòlù ni apọ́sù kílẹ̀bù kẹ́hìndé òdógìyàn àti olùgbàlejò enoch god of is the theme of a special service program tagged end 2023 in a great way from thursday 28th to sunday 31st 8 to 10 a.m 9 p.m for the new year eve and monday 1st january 2024 open heaven anointing service will kickstart by 7 a.m at the church auditorium join us live on facebook at lord city tv host is pastor enoch jesus is lord. ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yè koro Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEP A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní JUPEP program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọláògùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.edu edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. gbogbo èèyàn ẹ wá gbọ́ lọ́dún yìí èmi nìre kan. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó jẹ́ kí a rí òpin ọdún ìjà ìdí nìyí tí ìjọ sanctuary of christ evangelical church gbé ìsọjí ọlọ́dọọdún ìkàlẹ̀ tí a pe àkórí rẹ̀ ní agbára bíi ti ìgbàanì yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n sí ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún tá a wà yìí ní agogo márùn-ún ìrọ̀lẹ́ tí ìṣòro ìṣípòpadà yóò bẹ̀rẹ̀ ní agogo mẹ́sàn-án alẹ́ wọnú ọdún tuntun tá a fi kí ọdún twenty twenty four káàbọ̀ ní sanctuary of christ evangelical church tó wà ní eleven ọlábìyí agoro street sẹ́mibíọ́ bus stop ládojúkọ hall CAC grammar school Adéṣọlá Ìbàdàn àwọn ìránṣẹ́ Ọlọ́run tí yóò máa fi àdúrà tú ìdè já náà ni Apostle Sunday Popoola Prophet EA Adétúbẹ̀rù Evangelist Joel Ajibola Evangelist Modu Johnson olùgbàlejò àgbà Pastor Professor Gbadé Òjó àtìyàwó wọn Pastor Dr. Ronke Òjó àwọn ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí bíi Evangelist Dr. Fúnmi Aragbaye, Lady Evangelist Wunmi Babalọlá Sanctuary Voices àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò wà kálẹ̀ láti fi orin ẹ̀mí bọ̀ wá wá kó wá gbàgbára bíi ti ìgbàanì Jésù ń dúró dè ọ́. àbárẹni bálà ọ̀la kì í yá kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorílẹ̀ tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property bíi living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bọ́níyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó èrúwà road agbègbè ológun ẹrú ní ìbàdàn ìbàdàn èyíkéyìí tẹ́ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ yín pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpẹ́boko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn ó tún ti yá o crossover night ìjọ lọ́rùn feast of christ bible church mọ́kànlá ìbàdàn oh, ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ń testify jẹ́rìí sí iṣẹ́ àgbàtí iṣẹ́ ìyanu ńláńlá tó ń ṣẹlẹ̀ láyé wọn láti january wọ december olúwa ẹ̀rí tèmi náà dà ó ti yá mi ò fẹ́ káyé fire mi ṣàpínlẹ̀ mọ́ o wọn náà fúnra rẹ̀ wá béèrè lọ́wọ́ olúwa ní crossover night tọdún yìí tó wáyé níjọ lọ́run feast of christ bible church tó wà number forty five alavia street mọ́kànlá ìbàdàn where is my testimony la kò rí ẹ̀ bẹ̀rẹ̀ láti friday december twenty nine títí wọ sunday december thirty one wọnú ọdún tuntun àwọn olórin ẹ̀mí tó bá wà ń bẹ̀ níyẹn tún ní ààrẹ akitaya akimande pastor praise adéyẹjú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. aago mọ́kànlá alẹ́ la ń bẹ̀rẹ̀ ní friday àti saturday tó bá wà ní sunday cross over gangan aago mẹ́jọ alẹ́ la ti bẹ̀rẹ̀. láti ẹ̀mọ́ mi. prọfẹ̀tà pastor mrs sayoni ni oyè wumi jp lọ́lùgbàlejò. fẹ́kúrẹ́rì àlàyé pé zero zero three three seven six six nine four zero. you need to enter the new year with a new testimony. don't miss it. jesus is real heaven is real. From Monday to Sunday, I dey walk up very hard. When my body no tranga, I go take dog Because I no fit sit on the look way. I must to hustle to meet my target, yeah. Every day, in case your body dey pain you, fever headache dey worry you. don't paracetamol go make you well again. don't paracetamol go make you well again. don't paracetamol. sabi for all people hand o take ibonadol sabi am comot for your body one time na bondo chemical Industries limited maker of obonababe dey do am bonadol dey for pharmacy store and patent medicine shop wey near you but if your body no sharp after three days go see your doctor bonadol dey knack out headache pain and fever fast. gbogbo mo lè gòkè mo lè sọ. bá a ti ń bójútó ṣe wa tó. ó yẹ ká lè bójútó ìlera ara wa jù bẹ́ẹ̀ lọ. ní global young pharmaceutical limited iléeṣẹ́ tó ń ta àwọn oògùn aṣaralóore. tó jẹ́ òjúlówó fi sọ bẹ́ẹ̀. pé ìlera lóògùn ọrọ̀. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń ti iléeṣẹ́ wa jáde. supade sirọ tó ń da agbára padà ságọ̀ ara. ní kété lẹ́yìn àìsàn tàbí ìfarapa. alfa ìyẹn kún fún èròjà aṣaralóore. ságọ̀ ara wa nílò ní gbogbo gbà. kẹ́ẹ́ máa ṣá fún gbogbo ọkùnrin láti ṣẹ̀ṣẹ̀ akọni níwájú ìyàwó ẹ̀. ewé àtẹ̀gbò la fi pè lo ẹ̀. rockwell grape water ó dára fún gbogbo ìyálọ́mọ láti gba àwọn ọmọ wọn lọ́wọ́ àrùn jẹ̀wọ́. average ORS ó dára láti fòpin sí ìgbọ̀nsẹ̀ gbuuru. ojú ẹsẹ̀ ló máa dá okun padà sẹ́gun ara. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń jáde láti global young pharmaceutical limited tá a ṣe lọ́nà ìgbàlódé gbogbo àwọn oògùn ilẹ̀ nafdac lù ló ń tẹ̀. ilẹ̀kùn àṣeyọrẹ àwa jésù ọ̀rẹ́ wa gbàdúrà o. gbogbo ọmọ ọlọ́run tó ní ìṣíníyè àdúrà nìkan la lè fi ṣí ilẹ̀kùn àlùyọ ìgbéga ìtẹ̀síwájú níbi ìpàdé àdúrà tó máa ń wáyé lọ́jọ́ kìíní ọdún àgbékalẹ̀ mi mímọ́ sí Goshen Land Christ Church Cathedral of Breakthrough àkòrí ìtọ́dún yìí ní ilẹ̀kùn ṣíṣí open doors Revelation three verse eight Monday first January twenty twenty four ni o Midland Event and Conference Center Barracks bus stop Ẹlẹ́yẹlé Sango Road Ìbàdàn láti aago mẹ́fà ìrọ̀lẹ́ sí mẹ́fà ìdájẹ́ ọjọ́ kejì kejìlá ó fi máa gba fìkan ràn ká àdúrà àwọn ẹni àmì òróró tí ọlọ́run máa lò ní prophet akiola fashawe prophet joseph akilolu akiade àwọn olórin ẹ̀mí kẹ́mi riobo lẹ́kan rẹ̀mílẹ́kún amos bọ́sẹ̀ adéìwà àti goshen land christ church choir reverend prophet dr timothy oyekunle lólùgbàlejò lábẹ́ ẹ̀mí mímọ́ telephone zero eight zero three seven one six zero nine three zero ọlọ́run ti dá májẹ̀mú wípé gbogbo lẹ̀kọ́ rere lòún máa ṣí fún gbogbo onígbòjìpẹ̀ la máa ní testimony lọ́dún twenty twenty four lórúkọ jésù. nasi ukuje rẹ̀ Ìbàdàn Baptist Conference ti gbé àǹfààní oríire ńlá kan kalẹ̀ fún gbogbo ẹni tó bá ní àǹfààní láti rìn àjò lọ sílẹ̀ mímọ́ Ísírẹ́lì àti Jọ́dánì Reverend Oyèkọ́lá Bámidélé ni wọ́n ṣíwájú wa ní ọjọ́ náà pẹ̀lú ìjọ onítẹ̀bọmi Ìbàdàn Baptist Conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ You Fit Fly ni wọ́n ṣe àgbékalẹ̀ ìrìn àjò ẹ̀mí yìí ó ti wá wọlé dé báyìí o ní on the twenty second sí on the thirty ní oṣù kínní ọdún twenty twenty four and we will visit places where Jesus performed miracles such as River Jordan, Mount of Capernaum and even as Nazareth where Jesus Christ was born. fẹ́yìntì ẹ fẹ́ darapọ̀ mọ́ ìrìn àjò ẹ̀mí yìí ẹ kàn sí iléeṣẹ́ you fit fly lónìí tí ó wà ní success house seven up road olúyọ̀lé main estate ring road ìbàdàn ẹ pè wá sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero nine zero one seven six two eight eight eight nine tàbí zero eight one four four nine eight zero seven nine five àkànṣe ìrìn àjò lọ sílẹ̀ mímọ́ israeli pẹ̀lú ìjọ onítẹ̀bọmi ìbàdàn baptist conference pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ you fit fly darapọ̀ mọ́ wàá lẹ́rìí ayọ̀ gbogbo kọ́lékọ́lé àtàgbàlékọ́ ẹ̀ wá gbọ́n tí mo fẹ́ wí àlàyé tó wà nínú rẹ̀ ní kẹ́ ẹ bá ń fetí sí. torí pàlàyé inú rẹ̀ níṣẹ́ lọ́dà bíi abc pàtàkì lílo òrùlé jẹ̀rá roofing system ló tí mo fẹ́ wí. òrùlé jẹ̀rá àdì tó jójúlówó kì í ti ṣá tàbí pàwọ̀dà. bẹ́ẹ̀ o lè gbọ́ ṣàrẹ̀ṣàrẹ̀ òjò lábẹ́ òrùlé jẹ̀rá àdì. bóòrùn ràn minimini lábẹ́ ilé tẹ́ bá fi òrùlé jẹ̀rá àdì bu ọmọ tutù. ó tún bu ẹwà òun iyì kọ́lé tí ó sì gbé yọ sóńbẹ̀. láti wá ra ojúlówó òrùlé mega top concept limited la aṣojú àtàlágbàtà kan gbòógì lórílẹ̀‐èdè nàìjíríà fún iléeṣẹ́ tó ń ṣe gerard roofing system tó jẹ́ stone coated látòrílẹ̀‐èdè new zealand tó wá pẹ̀lú warranty àdọ́ta ọdún gbáko lọ́ọ̀sẹ̀ nílò láti dààmú lọ sílùú èkó mọ́ àwọn kọ́lékọ́lé àtàgbálẹ́kọ́ tí wọ́n mọ yìí ń dáradára ni wọ́n mú di truck wọlé sí laola mega top concept limited adex road orogun express òpópónà márosẹ̀ ọjọ́ nílùú ìbàdàn ni wọ́n kalẹ̀ sí zero eight one eight five four eight one one one three. mi lágbára. olúwa. olókè èèyàn ti agbára gbogbo ọjọ́ wẹ̀sẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ ní o bẹ́tìbẹ́tì àwọn èèyàn tó mọrírì agbára olúwa ń lọ sí olókè èèyàn ti agbára ní power house ti holy ghost intervention apostolic church tó wà ní sọ́kà ńlú ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ tó ń lọ ló mú ẹ̀rí padà wá pé kò sí ti ọlọ́run kò lè ṣe ìwọ náà darapọ̀ mọ́ ọlọ́jọ́ wẹ̀sẹ̀ tó ń bọ̀ yìí fún ti ìpàdé èèyàn ti agbára tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí a pè ní ìpàdé àwọn akọni ọ̀pọ̀rọ̀ sọ́lá lolúwa yóò máa lò prophet ẹ̀sìn evangelist samuel apostle ajayi peter pastor prophet dare akínọlá apostle felix abọ́dúnrìn pẹ̀lú ọ̀pọ̀ olórin ẹ̀mí bíi bukola kíndé sẹ́wẹ́lẹ́ jésù bọ́sẹ̀ adéwà tolú ọmọ aláṣẹ esther samuel evangelist joseph tá a mọ̀ sí press machine nígbà tí bàbá nínú olúwa pélé dr richard adérẹ̀mí adédèjì òyìnbó jésù yóò máa gba gbogbo yẹn lálejò láti sókà gun ọ̀kadà tàbí mọ́tò tó lọ sí abáyídà lórí òkè ilé ìyàwó olúwayé ní sókà nìbàdàn oh eight oh three three five two one one five one láago mẹ́sàn-án àárọ̀ wọ́n ìṣe tó ń bọ̀ yìí la ó yí ìpín rẹ̀ padà. Ajabale. Ajabale. Ajabale. balẹ̀. ròyìn ìkànnì fresh one zero five point nine ilé orin challenge nìbàdàn ó ti yá o ṣe rántí pé arojú ọjà láti lè fún yín ní ọ̀kan ọ̀jọ̀kan tá a kó wáde àmọ́ tọ̀ àsìkò ti tó láti mọ̀ gbẹ̀yìn débi àwọn ìròyìn tí a ti mú àkórí wọn lẹ́ẹ̀kan o àsìkò tó láti mọ̀ gbẹ̀yìn débẹ̀ tán yányán ẹ máa bọ̀ tààràtà lójú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard tó jáde fún tòwúrọ̀ òní ìròyìn ọ̀hún ní pé ọ̀rọ̀ ti wó ẹ́ nípínlẹ̀ Plateau látàrí ìgbẹ̀mí èèyàn ọlọ́gọ̀rọ̀ tó wáyé bí ogunlọ́gọ̀ àwọn èèyàn ti gbẹ̀mí mì eléyìí tí wọ́n dà pé ní Plateau massacre lọ́wọ́ tá a wà yìí àwọn èèyàn nípínlẹ̀ Plateau lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní ẹni tó lọ́mọ gan mọ́mọ́mọ́ torí àwọn ìkọlù alágbára tó wáyé láwọn agbègbè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ níjọba àbílẹ̀ méjì náà pẹ̀lú wọn ni ó ti sọ ẹni tó ní dúkìá ó ti sọ sí kolobo kódà ọjọ́ kérésìmesì ni pé gbogbo wàhálà ọ̀hún bẹ̀rẹ̀ tí ó di pé ìkọlù bẹ̀rẹ̀ sí ní wáyé àwọn gbàgbó tí kò lópin àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tí ó fi di àná wọn ni àkọọ́lẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé ọgọ́rùn-ún ó lé mẹ́ẹ̀ẹ́dógún one hundred and fifteen ọmọ ìlú ló ti gbẹ́mìí mì èyí ò ní kankan o wọ́n ní ilé tó fẹ́ lé ní ìgbà ẹni ẹ dáná sun tó sì jẹ́ pé gbogbo àwọn dúkìá tí ń bẹ pátápátá ni ó ti lọọlẹ̀ yányán tí iná ti jó kódà nígbà tí gómìnà mọ̀ sọ̀rọ̀ èyí ò gómìnà Caleb Mutwang òun sọ̀rọ̀ ó pé ẹ wò ó ní tó ṣẹlẹ̀ yìí mọ̀ ti da gbogbo nǹkan rú ó ti mú kí ọkàn òun ó pòrúurú kódà òun ò mọ bí òun ó ti gbé o torí kò tiẹ̀ yé ni àmọ́ bí títí ń bọ̀ débi tá àmọ́ bí tí ó sọlẹ̀ sí ọ̀pọ̀ èèyàn ní ti ń kérora wọ́n ní àwọn tí sọmọ ológun gbogbo wọn ni wọ́n ti dúró déédéé tí sì ń gbìmọ̀ àmọ́ bí wọ́n bá dúró sápá tún ìkọlù ó sì mọ wáyé lápásì bí wọ́n bá dúró sápásì ẹ̀yìn ni àwọn tí bí ó tún gbà wọlé títí wá di àsìkò yìí kò sẹ́ni tó lè sọ pé àwọn igun báyìí gan-an ní ṣèkọlù ọ̀hún ṣé boko haram ni ṣé igbá ni ṣáwọ àbí kòkó bàbá sasò kò sẹ́ńtọ́mọ̀ àmọ́ ń tá a mọ̀ ni pé ìkọlù ń wáyé o ìjọba àbílẹ̀ kan tí ń pè ní Bákínládì ní ìgbé ní ìkọlù ọ̀hún ti kọ́ bẹ̀rẹ̀ nírọ̀lẹ́ ọjọ́ kérésìmesì muftua nditke sọwọ́ iwájú ó ní gbogbo ìpinnu ńlá àwọn ti gbogbo ètò ló ti tò eléyìí táwọn ò fi ṣe kérésìmesì àwọn ti pín rẹ̀ sí àwọn ti pínwó pín ẹran pín ẹdìẹ pín kankan ṣàdédé ńlá wọn bẹ̀rẹ̀ sí ní gbọ́ kàbàkàbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sá àmọ́ ńgbà táwọn ò fi wòkè ó ti di pé àwọn èèyàn ti gbẹ́mìí mì lọ rẹpẹtẹ nígbà tí ó fi dànà wọ́n ní wọ́n ti gbé òkùtù àwọn èèyàn eléyìí tó lé ní ọgọ́rùn-ún níye tí wọ́n ti gbẹ́mìí ká tó wá sọ àwọn èèyàn tó jẹ́ pé àwọn èèyàn ń farapa yànnàyànnà ilé bíi igba ó lé ogún lé kan two hundred and twenty-one houses òun ni wọ́n dáná sun tí gbogbo dúkìá bẹ́ẹ̀ sì jó gúrúgúrú títí dàsìkò yìí ẹnìkan ò tí ì mọbi tógun ti wá o nípínlẹ̀ Plateau ìròyìn yẹn gùn gan o kò dùn mọ́ nínú kò ṣeé kà jìnnàjìnnà ẹ mọ̀ lọ sójú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard kẹ́ ẹ lọ kà á sọ́wọ́ iwájú. bí o ti ṣe kà jìnnàjìnnà yìí hmm. wọ́n ní àìwí síbẹ̀ ká kú síbẹ̀ o. yes kẹ. ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí bu ẹnu àtẹ́ lu ìpa àwọn èèyàn nípa àyà ètò wáyé ní ìpínlẹ̀ Plateau ní ọjọ́ ọdún kérésìmesì kú ọ̀la yìí. ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè nàìjíríà wọ́n ti fèsì báyìí o wípé èyí ti jẹ́ o àkókò òjòyè ọ̀sán jẹnu mi ò kálù lọ irú tó ń ṣẹlẹ̀ yìí wọ́n ní kò sọ ìjọba orílẹ̀-èdè nàìjíríà ní súná rẹ̀ òkò bú òun náà ni wọ́n máa pe orílẹ̀-èdè nàìjíríà láwùjọ àgbáyé o ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè nàìjíríà comrade lucky nmonefe nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta ní àná nílùú àbújá ó ní pípàdánù ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹ̀mí àwọn èèyàn tó jẹ́ pé wọn ò ní nǹkan kan míì àfi ọlọ́run ọba ni wọ́n gbọ́kànlé yìí ó ló jẹ́ nǹkan tó ṣe pé kí gbogbo ọmọ nàìjíríà tí bá ń fẹ́ èrè fún orílẹ̀-èdè yìí kájọ bu ẹnu àtẹ́lù ni mo kúrò lórí ti àwọn tó jẹ́ Nigerian students ẹ jẹ́ ká bọ́ sọ́dọ̀ àwọn tó jẹ́ àgbààgbà ní àríwá orílẹ̀-èdè nàìjíríà hmm. àwọn náà wòye wọn ni àwọn ò ní fọwọ́ lẹ́ràn lórí ìṣẹ̀lẹ̀ ẹ̀bú yìí èyí tó wáyé o wọn lọ gbà ju ẹnu lọ a lè sọ wọ́n gbà ẹnu tán hmm. ọgbà gbogbo ara èèyàn ni o Northern Elders Forum inú àtẹ̀jáde kan tí Abdulaziz Suleiman tó náà buwọ́lù ó sọ pé inú àwọn bàjẹ́ inú àwọn bàjẹ́ o ó sú àwọn káwọn lọ́ọ́ rè mọ́ kíyàn ẹ mọ̀ kó ọ̀rọ̀ èèyàn ẹ mọ̀ kó ọ̀rọ̀ èèyàn lójoojúmọ́ ó ní ṣe Nàìjíríà nìkan wá wá ni ó láwọn mọ̀lẹ́bí tá a lọ́ọ́ rè kí pé wọ́n kú ìrọ́jú yìí tá a lọ́mọ ẹni tí ó tó kàn tọ́ba dì ní ọ̀la Northern Elders Forum wọ́n sọ pé nínú gbogbo ìkọlùkọgbà tí wọ́n fún àwọn agbègbè bíi ìjọba àbílẹ̀ Ti ọ̀nbẹ ní Barkin-Ladi àti Bokos ní ìpínlẹ̀ Plateau yìí ó ní tọ́sẹ̀ lálẹ́ ọjọ́ ẹ̀sùn kérésìmesì ó ló jẹ́ pé èyí ti jẹ́ gangan náà hmm. tó fi wá jẹ́ pé pípa àwọn èèyàn jíjó ilé dídáná sun àwọn dúkìá ńlọ́wọ́ pọ̀ báyìí tó jẹ́ pé ọ̀nà láti rí àwọn nǹkan dúkìá yìí padà ẹ wò ó <laughs> yọ gba wàhálà o àti pé yóò mú mi orí ẹ̀dá bákan náà àwọn Northern Elders Forum wọ́n wá ń sọ fún ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà wípé ẹgbọ́n náà kí lè ń ṣe bí aláìṣe gangan náà ẹ ṣàlàyé fún wa nítorí pé bí nǹkan ṣe ń lọ yìí o ó dàbí ìgbà tí omi ti mú mọ́ ìjọba lọ́wọ́ hmm. nígbà tí Amnesty International táwọn náà tí wọ́n mọ̀ sọ̀rọ̀ àjọ orílẹ̀-èdè àgbáyé yìí ti máa ń wòye bí gbogbo nǹkan bó náà ṣe ń lọ wọ́n ní ó yẹ kí wọ́n wá wádìí o àwọn amòòkùnṣìkà àwọn ẹni ibú tí wọ́n lọ gbẹ̀mí àwọn èèyàn ní alẹ́ ọjọ́ kérésìmesì yìí tó ṣe pé odidi ọjọ́ méjì gbáko wákàtí méjìdínláàádọ́ta ni wọ́n lò tí wọ́n kàn yàn fàǹdà tí ọ̀sẹ́ nìkan tí wọ́n sọ pé ẹ̀yin wo nù níbẹ̀ òun ó ní nínú àtẹ̀jáde tí Amnesty International táwọn náà fèsì ìta wọ́n ní wọ́n sọ pé àwọn tó jẹ́ aláṣẹ lórílẹ̀‐èdè Nàìjíríà àkókò ti tó báyìí kí wọ́n jẹ́wọ́ wípé orí àwọn gbé o láti dáàbò bo dúkìá àti ẹ̀mí ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ní kíni ká ti sọ ọ́ èèyàn bíi ogóje ni wọ́n pa ní ìfọ̀nàfọ̀nṣù tó jẹ́ pé abúlé bíi ogún ni wọ́n lọ láti lọ́ọ́ máa pa àwọn èèyàn tí wọ́n ń ṣá wọn ní ìṣàkúṣà wọ́n ní ìjọba àbílẹ̀ méjì ni o wọ́n ní Barkin Ladi local government àti Bokos ní ìpínlẹ̀ Plateau kódà wọ́n tún sọ pé ìwádìí ó fi hàn àwọn pé àwọn èèyàn wọ̀nyí wọ́n kàn ti ààyè gbà wọ́n débi pé odidi ọjọ́ méjì òun náà ni wọ́n lọ láti abúlé kan lọ sí abúlé míì níjọba àbílẹ̀ bókòsì yìí ẹnìkan ò sì gbọ́ kí wọ́n ta wọ́n pẹ́ pẹ́rẹ́ bí ìgbà tó pé àwọn eléyìí wọn ò rí ilé ayé wa ni wọ́n ní bí wọ́n ṣe pa àwọn èèyàn ní abúlé Hurum Darwat Meyaga àti NTV Villages wọ́n ní gbogbo àwọn nǹkan báyìí wọ́n ló jẹ́ nǹkan tí ó burú tí ó yẹ ká máa gbọ́ níbi tí ojúmọ́ mọ́dé lórílẹ̀‐èdè àgbáyé yìí wọ́n ní sẹ́wárì nǹkan tó bá ẹ̀rọ kàn jẹ́ jù ní arákùnrin Isa Sanusi ti ṣe ọ̀kan lọ àwọn olùdarí Amnesty International tó sọ pé eléyìí o àgbà eléyìí eléyìí ọ̀jẹ́ ìtẹ́wọ́gbà nǹkan burúkú gbà ni wọ́n wá ń sọ fún ààrẹ Bọ́lá Tinubu pé kó gbé ìgbìmọ̀ kan tí ò ní í ṣègbè tí ò sì ní í ṣe àparùtù kó gbé kalẹ̀ ọ̀hún láti tan náwádìí pé àhàhà eléyìí ti fi hàn pé ó ti rẹ àwọn tó wà lẹ́ka ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà orí wọn ò gbé kankan ó ní wọ́n sì ń wòran lábẹ́ ìṣàkóso wọn tí ìtàjẹ̀sílẹ̀ tó fi ti ń tẹ̀ síwájú lákòókò tí àwọn tó jẹ́ ará abúlé wọn ti sunkúnsunkún wọn ni ọ̀run wọ̀ wọ́n nígbà tí ilé òfì sú wọn ni ẹ jẹ́ káwọn máa sa àwọn òkú àwọn tí wọ́n ti gbẹ̀mí wọn wọ́n bẹ̀rẹ̀ sí í sà wọ́n káàkiri ibi tí wọ́n pa àwọn èèyàn wọn sí wọn láfi bí wọn tún ṣe gbẹ̀búrú yọ tí wọn tún pẹ̀ sí pa àwọn èèyàn wọ̀nyí wọn lé ilé ìfihàn wá wípé wọn dàbí ẹni pé ìrẹ̀wẹ̀sì ti dé sí ẹ̀ka ètò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà hmm. àjọ Amnesty International wọ́n sọ fún ààrẹ Bọ́lá Tinubu wípé ṣé bẹ́ẹ̀ ṣe ìlérí fún wa wípé gbogbo bí wọ́n ti ń ṣe rádaràda ràdáǹsì tẹ́lẹ̀ lábẹ́ àkóso tó ti kú ò lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀ wá wò ó ẹ̀ ń tẹ́ ẹ wá fẹ́ ṣe gangan ẹ pitú ọwọ́ yìí kẹ́ ẹ jẹ́ kọ́mọ nàìjíríà kárì lójú ọjọ́ wọn ní ààrẹ bọ́lá tinubu ó kúkú ti sọ wípé àwọn ọ̀nà míì ló ń gbà ló ń dàgbà lẹ́ka ètò ààbò láti rí i pé ọmọ nàìjíríà fẹ́ dọ̀ lérí òróró wọn ní ṣùgbọ́n àwọn tí ń ṣẹlẹ̀ yìí lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí bíi ìpínlẹ̀ benue zamfara sokoto katsina wọn ní ọwọ́ àǹfi hàn pé ìjọba ń tẹ́ ẹ lẹ́sẹ̀ ẹ̀ṣẹ́ o bọ́ bá jẹ́ pé ìtú àbí idán bá ń bẹ lọ́wọ́ yín ẹ jẹ́ ká rọ́wọ́ yìí o hmm. ní tí àwọn èèyàn tí wọ́n sọ nínú ìwé ìròyìn káàkiri lọ́wọ́rọ́ yìí ńlá fi sí i létí yìí. tọ́ kù ṣẹ́ ní ojú ìwé kẹfà ìwé ìròyìn Vanguard níbẹ̀ ni ìròyìn kan náà wà tí tí ń sọ pé tọ̀ àbí bí December ti mọ rínú ni àmọ́ bá a bá fi ojú tinú wò ó jọ ń pé ìfà tí wọ́n ní mọ́ fani lápò ya ńlọ́ fa àwọn eléyìí lẹ́mìí ya o torí kò fẹ́ẹ̀ dín ní èèyàn gbọ̀n tẹ́mi wọ́n bọ́ níbi ìbúgbẹ̀mù kan tó wáyé níbi tí wọ́n ti ń dọ́gbọ́n gbọ́n epo lọ́nà àìtọ́ níjọba àbílẹ̀ Omookwu ọgbà ọgbẹ́màndó ni nípínlẹ̀ Rivers wọ́n ní ìṣẹ̀lẹ̀ tí ó gbomijé rẹpẹtẹ lójú ẹni yìí ìṣẹ̀lẹ̀ tó sọ aláya di opó ọlọ́kọ di opó tó sì sọ àwọn ọmọdé aláìní bàbá wọ́n ní ni ó jẹ́ pé ó ṣẹlẹ̀ lásìkò ìgbà tí àwọn ọ̀dọ́ tí wọ́n tuyaya tuyaya jáde tí wọ́n sì lọ síbi ọ̀pá epo kan eléyìí ti ṣe ti iléeṣẹ́ àfọpo kan tí ó jẹ́ gbajúgbajà ní agbègbè ọ̀hún wọ́n ní bí wọ́n ti fọ́ báyìí ní kálukú wọn bá bẹ̀rẹ̀ sí í mú àwọn kẹ́ẹ̀gì abọ́ ike nǹkan nǹkan bà sí àtà àfi pọnmi lódò ní wọ́n bá bẹ̀rẹ̀ sí gbé lọ́bẹ̀ pé àwọn fẹ́ fi mọ́ gbọ́n epo rọ̀bì bẹntiró wọ́n ní kò pẹ́ sígbà náà ní ẹ̀fọn bá bẹ̀rẹ̀ sí jẹ wọ́n o ẹ̀fọn tí ń jẹ wọ́n yìí nìkan nu wọ́n bá gba ẹja tan kọ́ìlì bá a bá tan oògùn ẹ̀fọn nísìn gbogbo ẹ̀fọn yìí ni ó lọ tí wọ́n ti gbàgbé pé ẹni tí ẹ̀fọn bá bà lé kinní ẹ̀ ó ti gba sùúrù nu láti pa wọ́n ní kété tí wọ́n tan oògùn ẹ̀fọn báyìí ní kinní ọ̀hún gbaná gbẹ̀ẹ́ tó sì bẹ̀rẹ̀ sí ní mú wọn jó kódà nígbà tí ń sọ̀rọ̀ wọ́n ní bẹ́ẹ̀ bá dé gbogbo àwọn ilé ìwòsàn alápapọ̀ nípínlẹ̀ níjọba àbílẹ̀ ọ̀hún àti àwọn ilé ìwòsàn aládàáni ní omooku ẹ rí àwọn èèyàn tí wọ́n fara pa yánnayànna àti àwọn òkùtù àwọn èèyàn tí wọ́n ti kú dàálẹ̀ rẹpẹtẹ níjọba àbílẹ̀ ọ̀hún ńgbà tí ó ń sọ̀rọ̀ ẹni tí í ṣe alága ní ẹkùn ìdàgbàsókè fún ti ọ̀rọ̀ eléyìí tó bá ní í ṣe pẹ̀lú ti Niger Delta ẹ̀ka ti onega wọn ni Emeka Okwuoza ó sọ̀rọ̀ tó sì gba àwọn ọ̀dọ́ lámọ̀ràn pé ẹ ya wọ̀bìà wọ̀bílíkì ẹ mọ̀ nítẹ́lọ́rùn pẹ̀lú tẹ́ ẹ bá ní gbogbo àwọn agbègbè tí wọ́n ti ń fọ epo yìí ló ti ní àwọn tí wọ́n là kalẹ̀ fáwọn ọ̀dọ́ ìlú èmi alóde tó jẹ́ pé ibi tí wọ́n wá pé ẹ mọ̀ dé ńlẹ̀ sọ̀rọ̀ ayín déédéé tẹ̀ ń débẹ̀ ẹ ti á débẹ̀ nísìnyí o ẹ sì ti rí nítojú kó wa yín kàn ibi tí wọ́n bá fọwọ́ yín sí ibẹ̀ ni ẹjọ́ mọ̀ dé ẹ má mọ́wọ́ lọ ibi tí wọ́n bá mọ́wọ́ yín lọ nígbà tí wọ́n sọ̀rọ̀ sọ́wọ́ wájú wọn ni ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn níbẹ̀ nílé ìwòsàn wàyí lọ́wọ́lọ́wọ́ àtọmọdé o àtàgbà àtòbí àtọkùnrin nílé ìwòsàn tí wọ́n fara pa yánnayànna tí wọ́n wọ̀yá àjà pẹ̀lú ikú tí wọ́n du ẹ̀mí wọn mọ́ ikú lọ àwọn tí ò rí dù wọ́n ti gbẹ́mímì tí wọ́n sì ń lọ bí ọgbọ̀n níye ń bẹ lójú ìwé kẹfà ìwé ìròyìn tí í ṣe ti Vanguard tó jáde fún tòwúrọ̀ òní. alright bàbá archbishop ti ẹkùn Sokoto bishop Matthew Hasan Kuka okay. ó ti sọ̀rọ̀ fún ààrẹ Bọ́lá Tinubu pé ntẹ́ ẹlẹ́dà ẹlẹ́dà yìí o ọyẹ ìpìtú ọwọ́ yín kárì. bàbá bishop Matthew Hasan Kuka ó ti sọ fún ààrẹ Bọ́lá Tinubu pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jòjúmọ́ òun náà ni ìrètí tí wọ́n ní nínú ìṣàkóso rẹ̀ ní ń jòrò sí i nínú ìrètí ọ̀tun èyí tí ààrẹ Tinubu tó lòún gbé wá bá ọmọ Nàìjíríà renewed hope agenda ó ní tí wọ́n ní lọ́kàn láti fi dá Nàìjíríà padà sí ibi ògo tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nínú ọ̀rọ̀ tó pilẹ̀ kọ tó fi bá àwọn èèyàn sọ̀rọ̀ láyàjọ ọjọ́ ti kérésìmesì tó pè ní àkókò láti dá Nàìjíríà tí ipò ọlá rẹ̀ ipò gíga tó wà tẹ́lẹ̀ bàbá kúkà ó sọ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé gbogbo ojoojúmọ́ á ṣèyí á ṣèyí á dà á dà èyí tí wọ́n ń sọ fún wa bí ìtàn bí ìtàn olótì tó gẹ o ó la fẹ́ rí àwọn ẹ̀rí tí ojú owó rí bẹ́ẹ̀ tá a sì lè fọwọ́ kàn pé àfojúbà àti àfọwọ́bà ìní tá à ń fẹ́ báyìí hmm. lórí gbogbo ohun tí Tinubu tó bá ń bá wa ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà ó ṣe o wípé nígbà bàtọ́ jẹ́ pé Tinubu ó ti ní lérògbọ̀ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ọjọ́ tó pẹ́ pé òun fẹ́ darí orílẹ̀‐èdè Nàìjíríà kì í ṣe pé ó bá lójijì gbogbo wa la mọ̀ wípé kinní yìí ó ti ń bà ó ti ń fà á bọ̀ tipẹ́tipẹ́ tí kì í sì ṣe pé wọ́n kàn ti síbẹ̀ lójijì ni ó ti múra lẹ̀ dé èèyàn wa ní kan lu omi tán kọ́mọ kígbe òtútù o tá a bá hó ẹ̀kọ́ dálẹ̀ ká máa jẹ́ nsọlókù o wọ́n ní Mr. President sir congratulations ó ní happy Christmas mo kí yín o ẹ kú ọdún ẹ̀sìn tó kú oríire o ṣe é wá rí ìtẹ̀lẹ́dà ẹ ti dá ẹ ṣàdúrà títí títí ọlọ́run sì gbọ́ àdúrà yín ó ní nǹkan tẹ́ ẹ ti ń retí pé yóò bọ̀ sí lọ bọ́yá ọlọ́run àṣẹ olótìkú ò ń bọ́yá o ó ní ọlọ́run ó ti ṣe fún yín ó ní láti bí ó lé ní ogún ọdún ni ọlẹ́ẹ̀fíbo tẹ́ ẹ ti ń sọ wípé gbogbo ọ̀nà ẹ sáfẹ́ di ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà ó ní fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹ ti campaign pé orílẹ̀‐èdè nàìjíríà yìí o ọ gbọ́dọ̀ di ọ̀tún ni o a gbọ́dọ̀ dálẹ̀ kátúnṣà restructuring àti ká gbogbo àwọn nǹkan léyìí tí yóò jẹ́ kí nàìjíríà kọ́ máa jẹ́ okò rí ti ń jẹ́ láti ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún sẹ́yìn ó ní fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹ dojú orúkọ àwọn kan jùkọ́ tó ń ṣèjọba lábẹ́ ìjọba ológun àti àwọn èèyàn tó jẹ́ pé ìjọba bọ́ọ̀bọ́ pábọ̀bọ̀ bùlẹ́sẹ̀ ni wọ́n ń ṣe ọlá àmọ́ ipa tẹ́ kó fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tó fi jẹ́ pé ẹ fẹ́ kí nàìjíríà kó bọ́ sí ipò tó dáa ẹ̀ ń wí jáde lẹ́nu ó kù sí ṣe báyìí ó ní fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ó ní ilẹ̀ sọ pé kí nàìjíríà kó wà fún tolórí tẹlẹmù kẹ́nìkan mọ̀mọ́ jìyà káwọn kan mọ̀mọ́ ṣe rìngbìndín nínú ọ̀rọ̀ ó ní fún ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́tí ń jàjìgbara pé kí orílẹ̀-èdè nàìjíríà kọ́mọ́ sí ìyànjẹ fún ẹnikẹ́ni ó ní fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ó ní ilẹ̀ lo àwọn ọgbọ́n àti òye tọ́lọ̀ ń fún yín ó lè sọ àwọn èèyàn kan dé èèyàn ó ní àti àwọn agbègbè kan léyìí tí wọn ò bá gbàgbé ọlẹ tó ṣe tó jẹ́ pé ń bẹnu tàn á sì ti rí àkókò tiwa tó fún ìkórè báyìí ọyẹkọ ọmọ nàìjíríà kọ́mọ kórè lábẹ́ ìṣàkóso yìí ni Bọ́lá Tinubu èmi pè yín o ọlẹ́yìn lẹ́yìn wakọ̀ báyìí ọkọ̀ Nàìjíríà àti ìgbélé yín lọ́wọ́ ìwọ lójú gbogbo ń wò ó níbi ẹ bá wà wà wà lọ báyìí àá yọ wà nù tán torí pé ọba tọ́jẹ tá a rẹ́ gbà he ó kọ rẹ̀ ò ní parẹ́ o ọba tọ́jẹ tá a sọ ìgbàánu ó ní ó kọ rẹ̀ yọ ọmọ wàánu òwe tán hmm. títí láéláé ni hmm. ìtẹ́ ẹ̀ bá ṣe ẹ̀ ṣe fún àlójú ọjọ́ bí èèyàn bá ṣàdúrà tádùá bá ti gbà tán ìtẹ́ ẹ̀ lẹ́dà ọyẹ ẹ̀kùtù ọwọ́ yín kárí bàb bàbá kúkà sọ̀rọ̀ ilẹ̀kùn ojú ìwé karùn-ún Nigerian Tribune láti fàyọ. ọ̀rọ̀ kan wá ń bẹ tí Tinubu náà sọ lójú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn The Punch ó jọ pé ó fẹ́ farapẹ́ ìfèsì ọ̀rọ̀ sí ti kókà àmọ́tọ̀ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ló gbà ó kàn jọra ni wọ́n ní ẹni tí í ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àṣìwájú Bọ́lá Ahmed Tinubu ti sọ̀rọ̀ wọ́n pé lánàá ó ní ààrẹ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ìjọba àpínlẹ̀ àti ti ìbílẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ papọ̀ wọnú ara wọn láti rí i dájú pé a mú ìdàgbàsókè àti àlàáfíà bá orílẹ̀-èdè wa Nàìjíríà ó sọ̀rọ̀ ó ní ìfọwọ́sowọ́pọ̀ àti ìṣiṣẹ́ papọ̀ láàrin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba ìpínlẹ̀ méjèèjì ló lè mú kí ìdàgbàsókè kánmọ́nkíá kánmọ́nkánmọ́ kó wáyé ní tìbútòrò ilẹ̀ yìí Tinubu ló pèpè yìí nígbà tí ń ṣe ìkíni káàbọ̀ tó sì gbàlejò àwọn ogunlọ́gọ̀ àwọn gómìnà orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ ẹgbẹ́ àwọn gómìnà nílé rẹ̀ ti ń bẹ nípínlẹ̀ èkó tinubu ní mo fẹ́ kí ẹ mọ̀ o kí gbogbo wa ó lọ rèé gbé gbogbo àwọn àṣà ayé àtijọ́ tá a fi wọ́n fi pé ẹ wọ ọ̀nà eléyìí ọ̀nà ìjọba àpapọ̀ ni ọ̀nà eléyìí ọ̀nà tìpínlẹ̀ ni ṣẹ́wárọ́ ní eléyìí ọ̀nà ti gbèríko ni ẹja lọ rèé gbé sẹ́yìn gbogbo àwọn style ayé àtijọ́ yẹn ẹja fi sẹ́yìn ká fi bí ìgbà tí eégún bá fi sọ ẹja mú ọ̀nà tuntun pọ̀n eléyìí tí ó mú ìdàgbàsókè bá ilẹ̀ wa kí wàá lọ̀nà tuntun ọ̀hún Tinubu ní ẹjẹ́ á rí gbogbo ẹ̀ bí ẹyọ kan kájọ mọ́ ẹ ṣe bí ìpínlẹ̀ lọ́ba kọ́ ráàyè ẹjọ́ ṣe ti àpapọ̀ bá papọ̀ lọ́ba ráàyè ẹjọ́ dá sí tìpínlẹ̀ bí ìgbèríko náà lọ́rọ̀ bá sì kàn ẹ̀ ń bá kọ́kọ́ ráàyè ẹjẹ́ á ẹ mọ̀ ìjà dúró de pé ìtìjọba àpapọ̀ ní bí wọn ò bá ti débẹ̀ àwa náà kọ̀ọ̀kan irọ́ o ẹ̀jẹ̀ àjọmú lọ́kùnkúndùn orílẹ̀-èdè wa ni kó tó kan ìpínlẹ̀ wa nígbà tí ń tẹ̀sọ́wọ́ wájú ó ní ẹ tún jẹ́ agbójú lọ sọ́dọ̀ àwọn ọmọ wẹ́wẹ́ wa náà o our children gbogbo ètò à ń fúnni lóúnjẹ ní ilé ẹ̀kọ́ nkankan ó gbọ́dọ̀ padà wá kánmọ́kánmọ́ school feeding program kó bẹ̀rẹ̀ láti àwọn ìjọba ìbílẹ̀ kó wá lọ sí ìjọba ìpínlẹ̀ kó wá lọ sí ìjọba àpapọ̀ ọ̀rọ̀ yìí jáde o látẹnu ẹni tí ṣe olùbádámọ̀ràn pàtàkì sáàrẹ lórí ọ̀rọ̀ tó bá jọmọ́ ti ìròyìn àti ìtànkálẹ̀ àjúrì ngelale òun ló sọ̀rọ̀ báwọn nínú àtẹ̀jáde tó fi léde lánàá eléyìí tí ààrẹ Tinubu tó buwọ́lù sí àwọn gómìnà gómìnà nígbà tí ń sọ̀rọ̀ ó ní ti ń kó bá wa lóde tòní ní pé amọ́lùlù kọ̀ọ̀kan mi a sì mọ̀ ṣẹ́pin ẹ̀pin fọ́ wa lórí jù lórílẹ̀‐èdè nàìjíríà gómìnà ló lélẹ̀ ààrẹ rèé alága ìjọba àbílẹ̀ rèé tìjọba àbílẹ̀ onídàgbàsókè rèé àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní ní fa pẹ́ǹtúká láàrin wa torí ní tó bá yẹ kí wo ṣètò láǹfààní ẹ̀ ó ní fẹ́ ṣe é torí pé ó gbà ó wò ó pé ọ̀dọ̀ ààrẹ ni ó yẹ kí ṣíṣe rẹ̀ ó ti wá ó ní ní ò ní jẹ́ kí dàgbàsókè wa ó yá kánmọ́kánmọ́ Tinubu tún bu ẹnu àtẹ́lu ìṣekúpani ọlọ́gọ̀ èèyàn tó wáyé ní Plateau ó sì pàṣẹ fún àwọn elétò ààbò pé ó yá pápápá ẹ tètè lọ sán ṣòkòtò yín kó lè dan ẹ lọ mójú àwọn èèyàn tí ń hùwà burúkú tó gbomi lójú àwọn ará Bokos àti Bakinladihun ẹ lọ mójú wọn hàn de kán jẹ̀yà tí bá ń bẹ nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ń sọ̀rọ̀ ìtùnú àti ọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ sáwọn tọ́rọ̀ kàn ààrẹ ní ẹlọ́rì ìfọ̀kànbalẹ̀ a ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn aláṣẹ ìpínlẹ̀ òun àti ìjọba àbílẹ̀ òun a pèsè àwọn nǹkan ẹ̀dẹ̀rùn àtàwọn nǹkan tí mò ń mú kórí ó wú bí èèyàn bá ṣe níjàmbá tàbí nǹkan kan fún yín ó sọ̀rọ̀ o ilẹ̀ ẹkún amọ́lájorí ọ̀rọ̀ Tinubu nínú ìròyìn ò ní pé ìfọwọ́sowọ́pọ̀ àwọn gómìnà àti ààrẹ tó ń ti àwọn alága ìjọba àbílẹ̀ káàkiri ẹ̀jọ́ wà kógun mọ́ ìpàdé wọ́n ti wá pé yóò wáyé ojú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn the punch tó jáde fún ti òwúrọ̀ òní òní ìròyìn ọ̀hún wà ọ̀dà ẹ jẹ́ ká gbọ́ ìròyìn eléyìí náà ẹ gbọ́dọ̀ mọ́ gbọ́ torí pé ó ní í ṣe pẹ̀lú ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní àbá ètò ìsúná fún ọdún 2024 ìníyàn ọ̀fà o táwọn tó jẹ́ sẹ́nítọ̀ wa wọ́n padà sí inú ilé láti ìjókòó pàjáwìrì ní ọjọ́ sátidé èyí tí ń bọ̀ yìí hmm ilé ìgbìmọ̀ asòfin àgbà àwọn ò jókòó fún ìpàdé inú ilé lọ́jọ́ sátidé èyí táwọn ò lọ́ọ̀kan yìí alága fún ìgbìmọ̀ kan tó ń rí sí ìbára ló sọ̀rọ̀ yẹmi àdàràmọ́dù ó fìdí ẹ̀ múlẹ̀ fún Nigerian Tribune lọ́jẹ́ kí wọ́n kọ síta gẹ́bí Nigerian Tribune bó ṣe wí wọ́n sọ wípé ààrẹ Bọ́lá Tinubu ṣebí nínú oṣù tó kọjá lọ ni ló ti gbé àbá ètò ìsúná fún ọdún 2024 wá sí inú ilé ìgbìmọ̀ asòfin wọ́n sọ báyìí pé ìdí tí wọ́n fi jókòó ni pé lọ́jọ́ sátidé yìí ní pẹ̀pẹ̀pínpín lórí ìjíròrò látàrí ti owó náà fún ètò ìsúná ọdún 2024 tó jẹ́ 27.5 trillion owó náírà orílẹ̀-èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ bọ́lá tinubu bó ṣe gbé àbá ètò ìsúná ìkalẹ̀ fún àwọn asòfin wọ́n ní lọ́gán òun náà ni àwọn lájọ̀lájọ̀ àti àwọn iléeṣẹ́ tó jẹ́ ti ìjọba ministries departments agencies and parastatals wọ́n ní ní oníkálukú tí ń wá tí wọ́n wá wá wíjàre o pé àbẹ́ ètò ìsúná táwọn fẹ́ lò fọdún 2024 bó ṣe lọ rèé o bá a ṣe pín rèé bá a ṣe búrè wọ́n ní lẹ́yìn eléyùn àwọn tó jẹ́ ìgbìmọ̀ kọ̀ọ̀kan lórí àwọn iléeṣẹ́ wọ̀nyí nínú ilégbọ̀n asòfin àgbà àwọn náà ti jókòó wọ́n forí korí wọ́n jọ sọ́tún wọ́n jọ sósì lẹ́yìn èyí àwọn alága àwọn àgbìmọ̀ yìí àwọn náà ti jábọ̀ gbogbo nǹkan tí wọ́n rí látàrí ti àbọ̀ ètò ìsúná ọ̀hún níwọ̀n bá àgbà tí gbogbo ẹ̀ tó ti wá pin báyìí o ó kù kí wọ́n tẹ́ pẹpẹ rẹ̀ sí etí ọmọ àráyé tó bá dijọ́ sátidé bóyá ìjọ náà náà ni wọ́n buwọ́ lù ú tí ó sì dòótọ́ fún ètò ìsúná ọdún 2024 tó ẹ jáde ọ̀dọ̀ Vincent ọmọmìnira ẹ̀dà káwò kan ò méjì bá a bá dé à ń tẹ̀wọ́ wájú. ajá balẹ̀ ọlọ́run babalọ́lá. ọlọ́run ayọ̀délé babalọ́lá ọlọ́run màmá felicia òní ó wà láàyè síbẹ̀ gbogbo ènìyàn ẹ wá pàdé jésù nínú sóoru kò sóhun tọ́lọ́run kò lè ṣe tó máa ń wáyé fún odidi ọjọ́ mẹ́ta láàrin oṣù mẹ́ta mẹ́ta tóṣù kejìlá yìí ó tún ti kò àkòrí ìrànlọ́wọ́ ní àkókò ìṣòro help in time of trouble nítorí àkànṣe ní tóṣù kejìlá yìí nínú rẹ̀ láti gba kọ́kọ́rọ́ àṣeyọrí táfi ìrìnrìn àjò fọ́dún tuntun friday twenty nine ìṣòru saturday thirty ìṣòru agogo mọ́kànlá àṣálẹ́ ni ó máa bẹ̀rẹ̀ sí dédé agogo méjì sunday thirty first ni crossover night tí ó máa bẹ̀rẹ̀ ní dédé agogo mẹ́sàn-án àṣálẹ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó dín ní ìjọ cac ọ̀pẹ̀yẹmí number hundred ọ̀pẹ̀yẹmí zone one behind wemman bank new ife road ìdójúkọ ọjà agbági tuntun ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run lọ́lọ́run yóò lò nínú orin àdúrà gbàǹkọ́gbì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí pásítọ̀ òní dáre yóò mọ̀ gba gbogbo ènìyàn lálejò zero seven zero five five two zero three two five four bó o bá lè wá ìrànlọ́wọ́ aláìlẹ́gbẹ́ gbé yóò dìde fún wọn náà jésù lolúwa. olóyè timothy olúkúnlé sàǹdà wọ́n ti jẹ baálẹ̀ alégóńgó àkóbọ̀ ojúrin o ìwúyè baálẹ̀ àti ìfinijoyè pẹ̀lú sísí gbọ̀ngàn alégóńgó yóò wáyé ní friday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejì lọ́dún twenty twenty three twenty nine december twenty twenty three gbàgede alégóńgó community secondary school àti láàfin baálẹ̀ alégóńgó láti ṣe o alága lọ́jọ́ náà Minister adébáyọ̀ adélábù babankalẹ̀ olóyè bọ̀dé àmọ́ aṣíwájú ilẹ̀ chief mrs florence ajimabi royal father of the day olùbàdàn ilẹ̀ ìbàdàn yakubu lẹ́kan balógun ẹni tó bá láti máa ṣe bọ̀ èèyàn tí kì í dágun lásì dáadáa àdúgbò bàbá tó ń sojúṣe rẹ̀ tí èéfi gbá kan bọ̀ kan nu ni olóyè timothy olúkúnlé sàǹdà tọkọ tẹbitara tọ̀rẹ́ àtàlejò mọ́ra lálégóńgó àkóbọ̀ ojúrin ti létoko lápè kájọ gbárùkù tètò gbogbo ẹ̀yin ọmọ bíbí alégóńgó àkóbọ̀ ojúrin nílẹ̀ yìí àti lókè òkun a máa retí yín àjọṣe gbogbo wa ni oyè amari pẹ̀lú ẹ̀mí gígùn olùkéde organizing committee. kérésìdé àwa ṣọpẹ́ kérésì màdé òkèlélẹ́ bọ́dún bá dé odi dandan kárí nǹkan àjọ̀dún láti wá fúnra wa lẹ́bùn ọdún kérésì níléeṣẹ́ toac interior home of imported furniture ṣe mú ẹ̀dínwó aláìlẹ́gbẹ́ bá gbogbo ọjà wa oríṣiríṣi furniture tẹ́ bá ń fẹ́ tá a kó wọlé látòkè òkun complete setting dining set ibùsùn amúnisunrun ayọ̀ pàápàá jùlọ orthopedic bed tí ń tọ́ra onírọ̀rọ̀ kitchen cabinet tó fi mọ́ dressing mirror pẹ̀lú oríṣiríṣi office furniture ṣe wá gbọ́ lákòókò ọdún kérésì yìí wọ́dún tuntun twenty twenty four ọ̀pọ̀ kú ọ̀yọ̀kú lẹ́ máa rajà ní toac interior tẹ́sí tún máa gbẹ̀bú mẹ́rin rí lórí ọjà tẹ́ bá rà máa wá wàá jẹ́ wọ́n ròyìn fún ọ tètè kàn sílé ìtajà Towac interior home of imported furniture lónìí ní Àgbẹ̀kẹ́ plaza opposite Yídí Agodi gate Ìbàdàn telephone zero eight zero nine three one five three seven nine one tàbí zero eight one five two two one eight five zero two Towac interior lónìí merry christmas and happy new year. olúwa ti fàsìkò yìí gbé mi dìde arúgbó ọjọ́ dé nínú iṣẹ́ ìyanu rẹ̀ ìjọ prayer and mercy apostolic church aka house of prayer pé gbogbo ènìyàn síbi àṣálẹ̀ ọjọ́ méje kìkìdá ìyanu fún ọjọ́ méje tó gbẹ̀yìn lọ́dún twenty twenty three december twenty five ló máa bẹ̀rẹ̀ títí di december thirty one friday twenty nine ni àṣálẹ̀ ẹ̀yìn àti àsọtẹ́lẹ̀ wòlíì níbi tí onírúurú ènìyàn yóò ti máa bọ́ nínú ìdè àti àjàgà àkòrí ìyanu rẹ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run yóò lò ní evangelist dr wumi babalọlá prophet tọ́pẹ́ ọlọ́zùpọ̀ evangelist shina àmọ́ prophet dr díyà àrólé market Olufunke adonai foy àti ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run tá a lè dárúkọ agogo mọ́kànlá àṣálẹ́ ni ètò yóò máa bẹ̀rẹ̀ ó dínú jọ praying and mercy apostolic church house of prayer láti ibikíbi ẹ gbìyànjú láti dé báńkì olódó kẹ́ sọ fáwọn ọlọ́kadà pé chọ́ọ̀chì pásọ ìfẹ́ ní àbá tíjà lókèlè bàbá tíjà olùgbàlejò àgbà ni prophet ìfẹ́ olúwa àbíòye tàbí kẹ́ ẹ pè wá sórí zero seven zero three nine two four three nine three three jésù lolúwa a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o <laughs> ọ̀pọ̀lọpọ̀ ló máa ń kó lọ sínú ilé ara wọn bọ́dún bá ti ń parí lọ. ìpinnu dáadáa ni kẹ́yìn náà ra lẹ̀ kọ́lé ní rọrùn lọ́dún tuntun. ìdí abájọ nìyẹn tí gbogbo olóríire ṣe ń rọ kẹ̀tíkẹ̀tí wá sílé iṣẹ́ tí pọ́ǹpì concept onílẹ̀ ìfọ̀kànbalẹ̀. lásìkò yìí ilẹ̀ plọ̀tì kan tẹ́ bára mọ́níyà phase one ìlàjì àtẹlẹ́ ìtò wà lágùn nine hundred thousand naira péré ni ti mọ́níyà phase two là ń tà ní one million naira. ilẹ̀ plọ̀tì kan tẹ́ bára ẹ ti láǹfààní láti gba aráàsì àpò méjì lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹni ó bá tó ṣàtọ̀nà yín dọ̀dọ̀ wà nílé iṣẹ́ VIP concept ó gba ráìsì àpò kan lọ́fẹ̀ẹ́. promo yìí ti bẹ̀rẹ̀ láti Monday December four títí wọ Friday January five ọdún tuntun. ẹ tètè má bọ̀ lọ́fíìsì tí pọ́ǹpì concept tó wà nọ́mbà twelve àrẹ tẹ̀lé street àrẹ avenue New Bodija Ìbàdàn tẹlifu zero nine one five two two two two two zero five. àti kórede àkórede àti múrewa àmúrewa ṣe má ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concept developer that cares sẹ́nitọ́ Akíntúndé ló ní kí gbogbo yóò. wọ́n sì kí gbogbo yìí lọ́kọ̀ọ́. sẹ́nitọ́ Yunus ló ń kí wa fún tọdún o àyàbò fún wa ẹ̀ ṣàtún. àkú ọdún àkú ìyèdún ayò ohun ìgbéga ni fún gbogbo wa lọ́dún twenty twenty four èyí gan lọ̀rọ̀ látẹnu dr sẹ́nitọ̀ yunus abiodun akitunde aṣòfin tó ń ṣojú wa ní ọ̀yọ́ central sẹ́nitọ̀ yunus ní késekése lẹ́rí lórí àwọn ohun ètò ìdàgbàsókè tó ti gbèsè láàrin oṣù mẹ́fà ìpèsè mọ́sìnì ìránṣọ tuntun ohun ẹ̀bùn owó fáwọn two hundred and thirty tailors fertilizer lọ́pọ̀ yanturu fáwọn àgbẹ̀ títúnṣe ohun kíkọ́ yàrá ìkàwé tó fi mọ́ ict center mọ́kànlél mọ́kànlélógún ṣíṣe àbádòfin tó dènà àfikún owó náà pabambari rẹ̀ ní ṣíṣe okòfà gbígbé òpópónà seventeen kilometre ti ayégún ọ̀lẹ́yọ̀ wọ àbí ètò ìṣúná ọdún twenty twenty four tí ó bẹ̀rẹ̀ láìpẹ́ tẹ̀nẹ́tẹ̀nẹ́ Yunus ní sọ́la tó ń bọ̀ àtàwọn ètò míì sẹ́nitọ̀ Yunus Abiodun Akitunde ni ẹ̀yin èèyàn wa ní Ọ̀yọ́ Central àti ìran ni ó ọjà gbọ́dọ̀ rán ní ilé ẹ̀kú ọdún ẹtúyáyá máa bọ̀ wá bá wòlíì pàdé nínú ìrìn àjò ninety days tó ń lọ lọ́wọ́ lórí òkè àbílà mountain of fire amúlòkọ ìbàdàn. bẹ́ẹ̀ni o ẹrù kẹtíkẹ tí ó dórí òkè àfínà mountain of fire. ó wà lámúlòkọ ọ̀nà kan náà ìlú ìbàdàn. nínú ìrìn àjò aládọ́run ọjọ́. ninety days tí wòlíì olúborí yóò mọ fi àwẹ̀ àtàdúrà jagun fún gbogbo ẹ̀dá tó bá fi ìgbàgbọ́ gun orí òkè àfínà wà báyìí báyìí. oúnjẹ wà lójoojúmọ́ láti fi máa bírèkì fáwọn tó ń gbà àwẹ̀. bẹ́ẹ̀ ni àdúrà ti dánilẹ́kọ̀ọ́. ìkọ́ni ẹ̀mí mímọ́ tó fi mọ sàmì àti iṣẹ́ ìyanu tó wáyé níbẹ̀. bákan náà ni iṣẹ́ ìránṣẹ́ ìrànlọ́wọ́ charity ògbẹ́yìn. ẹ máa bọ̀ wá pàdé ọlọ́run àlàyé nípasẹ̀ bàbá àti màmá olúborí nínú ìrìn àjò tí ó kọ́mọ fún ìyípadà sí rere. omi ìyanu àfihàn wa lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀sìn àtọ́gùn ọ̀pọ̀lọpọ̀ sí ọlọ́run aláyè ló ń darapọ̀ mọ́ wa ó ń lọ lọ́wọ́ báyìí o láti oṣù dìsẹ́mbà january february tó fi wọ march oṣù kẹta ọdún tuntun for unforgettable months of miraculous transformation of life lẹ́lẹ́ yìí o ẹ zero zero two three three eight one four one seven ọlọ́run olúborí ń ṣe bẹ́ẹ̀ ìmọ̀lẹ́dẹ́ kálùlù kálùlù kó dijó kálùlù kó dijó kápẹ́dé kó do. èrò ya wá àlùjọ yìí dùn èrò ya wá yàrá tó ń gbà. <laughs> ẹ wá tùgbà. ẹ tùgbà rẹpẹtẹ. yíká ayéfẹ́lẹ́ tún dé olóhùn arin kékeré jáyé sóyè kì í tán ní aláǹtakùn. ó tún fojoojúmọ́ peléke sí ni rẹ́kọ̀dì tuntun lẹ́ ń gbọ́ yìí. ó fi gbogbo ara yàtọ̀ jù. consolation làkọlé ẹ̀ ayéfẹ́lẹ́ làwùdà. ọba tó ṣe tèmi tó tún ṣe tàwọn kan akókó ṣe tìyẹ dákun má bọkàn jẹ mọ́. ayé wa ládùn gbogbo bóyá ìbá àgbọ̀ wá dára fún wa. dákun ayọ̀ ń bọ̀ yóò rọ dandan. ẹ yẹ ohun sínú ọ̀làǹdò lẹ́ ń gbọ́ láàrin yẹn. ayéfẹ́lẹ́ fíjù ẹ̀ nínú rẹ́kọ̀d tuntun yìí consolation ni. àfi bí ẹni pọ́ làǹdò gangan ló ń kọrin. another track tún lè léyìí gbé sókè. ìbálá ti di bá bí má bá bẹ̀. bá bẹ̀ má bá bẹ̀ bá bẹ̀ má bá bẹ̀ bá bẹ̀ má ọgbọ́n tún yà ọ̀rọ̀ kò àlùjọ tó ki pọ́npọ́npọ́ ó gbọ́ nàrà yọ ó ń kilẹ̀ gbègbè mi lẹ̀ títì rí lẹ̀ dòdò ó sẹ́lẹ̀lẹ̀ iléeṣẹ́ yínká ayéfẹ́lẹ́ records gangan ló gbé jáde Aloy production international ló pin tó ń ta àwọn distributors ti sanwó sílẹ̀ káàkiri àgbáyé tẹ́yìn náà bá fẹ́ kó ní pálípálí ẹ máa bọ̀ ní corporate head office wa the music house tó wà challenge ìbàdàn ẹ tún lè pe numbers wọ̀nyí zero eight one four four six three two four seven six zero eight zero three three zero four seven one one zero tàbí zero eight zero nine seven seven six one zero six seven ẹ tún lè stream tàbí kẹ́ download ẹ lórí àwọn platforms bíi spotify amazon music boomplay itunes apple music soundcloud youtube music deezer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. latest record yìí nǹkan ayéfẹ́lẹ́ tó pe àkọlé ẹ̀ ní consolation ó ti dùn jù àti gbé jáde àgbọ̀ tó gbọ́ ní wìtìwìtì ló ń tà. mo sọ pé títí ayọ̀ mi wá ẹ máa wá mi wá ibikíbi tá láyọ̀ mi wá ẹ máa wá mi ibikíbi táwọn olóore mi wá kìíní àtẹ̀gùn ọ̀la láti gbé ọdí òkè téńté ìlépa àti wáyé la parẹ́ pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbèje àwọn gbọ̀ngàn ìkọ́ni jákèjádò àgbáyé inú ètò ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé IT ìrọ̀rùn ló bá dé o nínú ọgbà aptec ẹ̀ka gbọ̀ngàn rẹ ti wà nínú Òṣogbo ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí lára àwọn ṣẹ́tẹ̀ ìlérí kọ́ni data science AIML cyber security UIUX mobile and web application development àyè wà fún iṣẹ́ kọ́ọ̀sì or multimedia lẹ́yìn báyìí tẹ́ tún lè sanwó àwọn ìwé ẹ̀rí yín táwọn ilé ẹ̀kọ́ fásitì tó wà ní United Kingdom tàbí United Arab Emirates fún ètò ẹ̀kọ́ ìfìmọ̀kúmọ̀ ọlọ́dún kan láti fi gbàgbé ẹ̀rí bachelor àǹfààní ètò scholarship thirty percent tún lọ lọ́wọ́ ní center Òṣogbo aptech wà ní Dada Estate Òṣogbo o lè pe center manager tàbí kó o fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sórí WhatsApp number yìí oh nine one two eight four eight five eight six six tàbí kò kàn sórí àtẹ www.aptech.ng aptech Òṣogbo your gateway to a brighter tomorrow. ajá balẹ̀. yes ẹ káàbọ̀ padà sórí ìròyìn ajá balẹ̀ ìkànnì fresh one zero oh five point nine ilé orin challenge nílùú ìbàdàn ẹ já lọ sí ojú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn the punch níbi tí ìròyìn kan wà tí ń pé ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí wọ́n ti padà mú ọjọ́ ọ̀túnla òde yìí tí í ṣọjọ́ friday gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n buwọ́lu àbá ètò ìṣúná december tá a tinú o ẹni tí í ṣe ẹni tí ṣe adarí ilé òun ló sọ̀rọ̀ báwọn nílùú níbi tí wọ́n ti ń ṣàlàyé pé àwọn àbá ètò ìṣúná òun eléyìí tí yóò wà láti oṣù kínní ọdún títí di oṣù kejìlá òun ni wọ́n lò bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ òun fáwọn oníròyìn ní ìpínlẹ̀ Èkìtì níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ pé àwọn tí í ṣe àbá ètò ìṣúná tí àwọn fẹ́ lò fún ti ọdún 2024 tí yóò mú kí ayé kó lè dẹ gbogbo èèyàn lọ́rùn gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ wọn nígbà tó bá di ọ̀túnla òde yìí òun náà ni àwọn taari gbogbo rẹ̀ síwájú tí àwọn ó sì buwọ́lù tí ó lè bọ́ sínú ìṣe fún ọdún tuntun nígbà tí ó ń sọ̀rọ̀ wọ́n ní tẹ́ ẹ bá wò ó gbogbo àbá ètò ìṣúná tí ó ń là kalẹ̀ yìí wọ́n ní ó jẹ́ èyí tó mú kí gbogbo ọmọ orílẹ̀-èdè kó rí wípé tọ̀ gbogbo ọ̀nà tí yóò gbà tí yóò fi mú tí yóò fi kan tó lórí àti tọmọ ẹ̀yìn gbogbo ẹ̀ pátápátá ní nínú àbẹ́ ètò ìṣúná ọ̀hún Bámidélé sọ̀rọ̀ sọ́wọ́ iwájú ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń mú ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń jò ó lẹ́sẹ̀ wọ́n ní ìní ń gbìyànjú àti rí dájú wípé ọ̀rọ̀ náírà àti dọ́là ìjà wọn ò parí láéláé wọ́n nítorí ìyà ìparí ìjà náírà àti dọ́là ó ní òjò mọ́ rọrùn fáwọn láti mọ́ kó owó orílẹ̀-èdè Nàìjíríà àti mímọ́ ba ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí mímọ́ bàjẹ́ pẹ̀lú wọ́n ní ṣùgbọ́n o ìgbà tí àrọ̀ ni ò tí wálé ó ní Ìkòyí náà ò ní sinmi àti mọ́ jagun sónù wọn ní bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn èèyàn tí wọ́n mú ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà tí ń fọ́ ní kókósẹ̀ lójoojúmọ́ kó lè bá a ṣubú bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ń bá a tún ojú ọgbẹ́ òun náà ṣe lójoojúmọ́ kó má bá a ṣubú náà ò sinmi ìdí ni pé bí àwọn olórí orílẹ̀-èdè ti ń sapá lójoojúmọ́ pé orílẹ̀-èdè yóò gbọ́dọ̀ wó ọrọ̀ ajé ibẹ̀ ò gbọ́dọ̀ bàjẹ́ bẹ́ẹ̀ ni àwọn tí ó bàjẹ́ náà ní ń sapá ojoojúmọ́ pé àníṣe níbi ikọ́ bàjẹ́hùn ó ní ìdẹ̀rùn àti ìjayé tàwọn ńlọ́wà ẹ mọ̀ lọ sójú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn the punch tòwúrọ̀ òní kẹlọ kà á sọ̀wọ́ wájú bákan náà wọ́n ní aṣojú kan náà ti pín oúnjẹ o rẹpẹtẹ fún àwọn ọmọ ìlú láwọn agbègbè kan ní ìpínlẹ̀ eléyìí ti ṣe ti Èkó tí wọ́n sì ń ké sí àwọn èèyàn míì táwọn náà jẹ́ aṣojú ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin nípínlẹ̀ káàkiri pé ẹ̀yin náà mọ̀ wòran o ẹ̀ mú nínú tasọ́rẹ́ tẹ̀ ń re jọ lára hmm. ìpínlẹ̀ yín ẹ̀ fi pín nǹkan fáwọn ọmọ ìlú bó ṣe rẹsì bó ṣe ẹwà bó ṣe owó bó ṣe nítorí ọjẹ lára ìpínlẹ̀ hmm, wọn lára ìpínlẹ̀ wọn ọ̀fọ̀gbọ́n sọ̀rọ̀ ni o ẹ ó sọ ni lára nǹkan tẹ ẹ rere jọ lára ìpínlẹ̀ wọn ẹ dá padà fáwọn aráàlú yes part of the taste ọ̀n gádà ó ní <laughs> kí wọ́n gbìyànjú kí wọ́n dá padà tó bá ti ń sàn dé orí kọ́mọ sàn lọ sọ́nà ẹnu ojú hmm. ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn the punch láàárọ̀ yìí. ọ̀dà bó o ti wíhun ìmọ̀ ìpínlẹ̀ èbó ló jẹ́. ìpínlẹ̀ èkó. ìpínlẹ̀ eléyìí ìpínlẹ̀ ondo náà tún ni o. ìbẹ̀ wọ́n sọ pé mínísítà fún ti ọ̀rọ̀ abẹ́lé ọ̀rẹ́bù olúbùnmi tún jí òjò hmm. òun náà tún ti dẹ́rìn pẹ́kẹ́ àwọn èèyàn náà ní ìpínlẹ̀ ondo pé ẹ gbà ẹ máa rò rẹ̀ sí ẹ máa gbé lọ sí ilé o ṣé bí ọdún bá ti ń dò báyìí ọ̀pọ̀lọpọ̀ ìwàásù tá a mọ̀ gbọ́ náà ni pé tọ̀ bá ní kó fún ọmọ làkejì wọ́n ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn náà ni wọ́n ń kọrin kì pé bí gbogbo àwọn èèyàn tó jẹ́ asòfin náà tẹ́ ẹ bá ń darí wálé tẹ́ ẹ sì ń bu díẹ̀ lẹ̀ lára àwọn kinní tí ń rogún sápò yìí wọ́n ní àbámọ̀mọ́ dúpẹ́ dúpẹ́ ló jẹ́ tó tajú kán mọ́ bá tún rí eléyìí tó sọ pé wọ́n lẹ́nikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì ẹ̀ máa tọ́jú rẹ̀ hmm. ẹ wò ó ní ìbámu pẹ̀lú ojú àánú etí ọ wà pẹ̀lú ìbí Jésù Kristi gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń fi kọ́ gbogbo ọmọ lẹ́yìn Kristi lọ́rùn àti gbogbo ọmọ ẹnikẹ́ni tó bá wà lókè pẹ̀ yí pé bẹ́yìn bá ní ẹ̀fọ́ ẹni tí kò ní irú ẹ̀ náà ni ń wáyé ní ìjọba ìbílẹ̀ ilé ọ̀run ìbàràpá ìbàràpá east níbi tí ẹnìkan tó lóun èso ti ìjọba ọ̀ tó sọ yí pé gbogbo àwọn èèyàn wọn ò gbọ́dọ̀ ṣiṣẹ́ mọ́ torí wípé ìgbàkúgbà tí ọlọ́run ọba tó bá ṣẹ́gi ọ̀la fún èèyàn báyìí ẹ jẹ́ kí àwọn èèyàn náà wọ́n pọn nǹkan lá níbẹ̀ ọ̀ nígbà tí ó ń tọ̀ wọ́n mọ sọ̀rọ̀ arábìnrin títẹ́lẹ̀ ògúntadé ọ̀ládélé ló sọ àlàyé wípé àwọn ọba tó ṣèlú wa ọ̀ èyí ẹ e ṣe ti òṣèlú kódà pa wọn ní táwọn ń ṣe àwọn ṣe ń torí ti ọlọ́run ọba náà ni pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn tí wọ́n wà ní agbègbè ìbàràpá yìí àwọn ti mú àwọn èèyàn kan mọ̀ pé ìwọ tó ní iṣẹ́ lọ́wọ́ wà gbẹ̀lẹ́ ìwọ náà lọ́ọ́ rè mọ́ ṣe léyìí ìwọ gba ilé iṣẹ́ kìlọ̀ kọ́ irinṣẹ́ tiẹ̀ rèé wọ́n ní àwọn nǹkan báyìí tó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú kí wọ́n máa gbé kalẹ̀ wọ́n máa ṣe fún àwọn èèyàn wọ́n ní àwọn ilé àánú lókù títún tẹrí sí ìdínú o tí àwọn náà táwọn fi tẹrí sí eléyìí pé ẹ gbà á nínú nǹkan tọ́nà ọba tó ṣe fún àwa náà. Hmm. ìròyìn tẹ̀ sọ́wọ́ wájú lórí ìròyìn ajá balẹ̀ ìkànnì fresh one zero five point nine ilé orin challenge nílùú ìbàdàn ẹ ó àjà lọ sí inú ìwé ìròyìn Vanguard eléyìí tí ó jáde fún tòwúrọ̀ òní náà níbi tí ìròyìn kan wà o hmm, ti ń pé ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n fara pa yánnayànna lásìkò pọ̀pọ̀ṣìnṣìn ọdún yìí tá a múrò yẹn lẹ́ẹ̀kan àmọ́ tá a ń gbìyànjú àti gbójúkò torí wípé àfẹ́ kó dàbí ẹni pé ìròyìn rí bákan bákan lójú ìwé kẹwàá ìròyìn kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tí ń pè àwọn afọbajẹ wọ́n yọ ọba kan tí ń pè rẹ̀ lọ́ba bí ẹni yọ jìgá ẹ̀já múròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ wọ́n ní àwọn afọbajẹ tí ń bẹ ní àlàdé ìdànrè community wọ́n ní tí ń bẹ lábẹ́ ìjọba àbílẹ̀ onídàgbàsókè ìdànrè ní ìpínlẹ̀ Ondo wọ́n ti ṣàpèjúwe ẹnìkan gẹ́gẹ́ bí ẹnìkan tí ń pera rẹ̀ ní ọba ní agbègbè ọ̀hún nígbà tí ń sọ̀rọ̀ lórí ọba tuntun tí ń yàn wọ́n ní ẹni tí í ṣe olóòtú agbègbè ọ̀hún eléyìí tó tún jẹ́ bí ọmọ ìlú Ọ̀làdìpọ̀ Akínṣọ̀wọ́n ni òun ló pé yóò wọ́n yan èèyàn tuntun tí yóò mọ̀ ṣe ọba lórí ibẹ̀ lọ Akínṣọ̀wọ́n sọ̀rọ̀ ó ní yíyàn tí wọ́n fẹ́ yan ọba tuntun òun ni yóò bẹ̀rẹ̀ láìpẹ́ yìí tí wọ́n sì yọ ara wọn sẹ́yìn gédégédé pé ẹnikẹ́ni tó bá lọ tẹ òfin àti ìlànà tẹ̀lé tàfi yan ọba lágbègbè mọ́lẹ̀ yóò rí tí òfin bá ti là kalẹ̀ pé yóò rí o nígbà tí wọ́n kéde wípé àwọn yan èèyàn tí yọ ọmọ ṣojú ọba Olúṣẹ́gun Akínbọ́lá eléyìí tó ń ti lọ rèé darapọ̀ máwọn alálẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn gẹ́gẹ́ bí wọ́n ti wí wọ́n ní ẹnikẹ́ni tí bá ń pèrè ẹ̀ lọ́ba ní ìsìn pé òun lọ bá o ẹ máa ṣe kábíyèsí fún gbogbo ẹni tí ẹ bá ń ṣe kábíyèsí ó wù yẹn máa forí yín pọ́nlẹ̀ ni o kò kan ayé kankan torí ẹni tí ẹ lọ́rìn èé forí balẹ̀ fún un àwọn òòṣà ọmú o irúmọlẹ̀ ò sì tẹ̀lé pẹ̀lú ẹni tuntun tá a yàn láìpẹ́ gbogbo yín lẹ́ẹ̀sì mọ̀ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ sọ́wọ́ iwájú wọn ni ẹnikẹ́ni tó bá tún á fi rẹ̀ pé ọba ní ìsìn lẹ́yìn ọ̀rọ̀ táwọn sọ̀hún ajẹ́pẹ́ ni ọ̀hún ti ó ti tẹ òfin lójúmọ́lẹ̀ nu o àwọn ó sì bá wọ tán bí ẹni wọ gẹ̀dú àwọn ó bá wọ o lásìkò yìí ojú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard tó jáde fún ti òwúrọ̀ òní òun ló wà àwọn èèyàn tí mo bá ní palẹ̀ ẹrù mọ́ lọ́mà ní Èkó wọ́n ní ní àwọn tí í ṣe olùgbé agbègbè kan ti sọ̀rọ̀ tí wọ́n sì tàpá sí bó ti jẹ́ pé owó iye tí wọ́n ń gbé ilẹ̀ ó ti pọ̀ jù wọ́n ní pẹ̀lú bó ti jẹ́ pé orí ń ta ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà níbi àìsówó àìsóúnjẹ tí gbogbo nǹkan wọn gógó wọ́n ní àwọn olùgbé ìpínlẹ̀ èkó ti sọ̀rọ̀ tako àwọn ẹ̀ka eléyìí tí mo rí sí ọ̀rọ̀ ìdọ̀tí àti ilẹ̀ kíkó ní ìpínlẹ̀ ọ̀hún lọ́mà LAWMA wọ́n ní wọ́n kéde pé àwọn tún ti fowó kún owó tí wọ́n sì pé yóò tún rí bẹ́ẹ̀ yóò tún gbẹnu òkè sí ngbà tá fi rí oṣù kínní ọdún 2024 wọ́n ní owó tuntun iye tuntun tí wọ́n buwọ́lù òní àti fi ṣọwọ́ sí gbogbo àwọn oníbàárà wọn látọwọ́ àwọn aṣojú lọ́ọ́mà wọ́n ní tó sì jẹ́ wípé kò tẹ́ àwọn lọ́rùn kankan bó ti wulẹ̀ kọ́ mọ́ àbà owó tá ìjẹun là ń wá tá à ti rí ẹ tún pé abọ́ ìwá owó gegege tá ìkólẹ̀ wọ́n ní wọ́n ti tún ṣe o tí wọ́n sì ti pé bí àwọn ó ti ṣe bẹ̀rẹ̀ láti oṣù kínní ọdún tá a wà yìí nígbà tí àwọn ọmọ ìlú ti ń sọ̀rọ̀ wọ́n ké sí ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ èkó pé kó tètè báwọn wá wọ̀ọ̀kọ̀ fi ṣàdá o lórí ọ̀rọ̀ owó ńlá tí àwọn ti ń kólẹ̀ tí wọ́n fẹ́ mọ̀ gbà wọn torí kò sówó kankan lẹ̀ o owó ò sí ẹnu gbẹ ni ìròyìn yẹn ń sọ ojú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard tó jáde fún tòórọ̀ yìí. aáwọ̀ tí ń bẹ láàrin Obaseki àti Shuaibu ó fojú hàn o nínú àgbékalẹ̀ àbá ètò ìsúná fún ti ọdún 2024 etí gómìnà Godwin Obaseki tó gbé kalẹ̀ aáwọ̀ etí ó ń lọ láàrin gómìnà ti ìpínlẹ̀ Èdó Godwin Obaseki àti igbákejì rẹ̀ Philip Shuaibu wọ́n ní í ṣe ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí í fura pé ó dàbí pé kò tí ì rẹ̀ já o nítorí pé owó tí wọ́n gbé kalẹ̀ fún ọ́fíìsì gómìnà ó jìnnà réré sí èyí tí wọ́n bò kalẹ̀ fún ọ́fíìsì igbákejì gómìnà ẹ rántí wípé àbá ètò ìsúná ńlá gbọ́ pé wọ́n ti buwọ́lù ní alẹ́ ọjọ́ Jímọ̀ ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún tá a wà yìí nígbàtí gómìnà Godwin Obaseki ti ọ́sáyẹ̀nsì nínú ilé ìjọba gẹ́gẹ́ bá wa fojú wò ó nínú owó tí wọ́n bù kalẹ̀ wọ́n ní nineteen billion one hundred and forty-eight million one hundred and seventy-seven thousand five hundred and eighty-four bílíọ̀nù lọ́nà mọ́kàndínlógún hmm. ó lé dáadáa ní tí wọ́n bù kalẹ̀ fún owó náà fún ọ́fíìsì gómìnà eyín Godwin Obaseki nígbà tí ti ọ́fíìsì igbákejì rẹ̀ ti wọ́n fún ní three hundred and kìíní kan mílíọ̀nù pé ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ pé wọ́n mọ̀ báyìí hmm. hmm. alright o. Hmm. ìròyìn pọ̀ ńlẹ̀ o tí a sì bójú wò àmọ́ àbí à ń ṣẹ́jú lápá abẹ̀ yẹn bóyá kádébẹ̀ kádé bá a bá wá dé ká mọ àbàlà tó gbẹ̀yìn lórí àdá mi. balẹ̀. àjà balẹ̀ rọ̀ mí lágbára olúwa. òun olókè èèyàn ti agbára gbogbo ọjọ́ wẹ̀sẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ ní òbítíbitì àwọn èèyàn tó mọrírì agbára olúwa ń lọ sí orí òkè èèyàn ti agbára ní power house ti Holy Ghost intervention apostolic church tó wà ní sọ́kà ńlú Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ tó ń lọ ló mú ẹ̀rí padà wá pé kò sí tí Ọlọ́run kò lè ṣe ìwọ náà darapọ̀ mọ́ ọlọ́jọ́ wẹ̀sẹ̀ tó ń bọ̀ yìí fún ti ìpàdé èèyàn àti agbára tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí a pè ní ìpàdé àwọn akọni ọ̀pọ̀ rẹ́sítọ́ràn lolúwa yóò máa lò prophet ẹ̀sẹ̀ àlàmú prophet ọ̀dẹ́yẹmí evangelist samuel apostle apostle ajayi peter prophet dare akínọlá apostle felix abọ́dúnrìn pẹ̀lú ọ̀pọ̀ olórin ẹ̀mí bíi bukola kíndé sẹ́wẹ́lẹ́ jésù bọ́sẹ̀ adéwà tolú ọmọláṣẹ esther samuel evangelist joseph tá a mọ̀ sí press machine nígbà tí bàbá nínú olúwa pínlẹ̀ dr richard adérẹ̀mí adédèjì òyìnbó jésù yóò máa gba gbogbo yẹn lálejò láti sókà gun ọ̀kadà tàbí mọ́tò tó lọ sí abájá lórí òkè ilé ìyàwó olúwayé ní sókà nbàdàn oh eight oh three three five two one one five one láago mẹ́sàn-án àárọ̀ wọ́n ìṣe tó ń bọ̀ yìí la ìpín rẹ̀ padà Tá Música ilé ìwà yìí. bọ̀dá àdìsá ẹ dákun ẹ jẹrin ni. ṣé o sì. ẹ gbọ́ ṣé bọ̀dá táyé mẹ́kùn náà ló sì ń lé ta wá sí ìṣá. of course. ẹ of course lónílé. mo ní táyé lónílé tà ń sí. ẹ ẹ ó ṣe ohun tó tó báyìí nírú wa ò sì mọ. ẹ máa wọ bẹ́ẹ̀yàn bá ti nílẹ̀ ká tó ṣẹ́jú pẹ́rẹ́ ilé ti parí. wonderful. wo ṣe ń já ọ ọ̀dọ̀ design bricks ló ti ra lẹ̀ kódà àárọ̀ yìí ló tún ṣẹ̀ṣẹ̀ já mi sí wípé design bricks tún ṣẹ̀ṣẹ̀ bẹnu fún ilé àlùbáríkà kan nílùú ìbàdàn. ṣé lóòótọ́. yẹ́sìkẹ́ ìyẹn ni wọ́n ń pè ní London Villa Estate three hundred thousand naira pé ni wọ́n ta plọ̀tì kan bẹ̀ apẹtẹ ológun ẹ̀rú ròdù lọ́wà nínú àyíká tí wọ́n ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn bíi electricity solar street light borehole ọ̀nà tó yọ kùlùlù security tó tight pin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wùmí ó sì yẹ kí wọ́n lòun nípìn bẹ́ẹ̀ o tí ẹ gbọ́ kínní yìí ná. London Villa. Hey! My name is Dr. Yinka Ayefẹlẹ design bricks homes and properties àwọn ni mo endorse o. àti sófo so ti wá gbọ́ báyìí. wàláì mo fọ́ ẹ ẹ fún mi nọ́mbà wọn bó tiẹ̀ ṣe plọ̀tì mẹ́ta ń bẹ̀ kémi náà lọ rà. ọ̀yá pé design bricks sórí zero nine zero three nine three seven five one one zero. London Villa Estate ẹ̀bùn oríire fún ọ látọwọ́ design bricks. Unlock your path to the USA. Our EB to 1B visa specialist can guide you through the process. The EB1 visa is the US first preference employment based green card. The EB1 green cards grant successful applicants the US green card, also known as a permanent resident status. This means once you obtain it, you can stay in the US indefinitely and work anywhere in the country unrestricted. You may also apply for US citizenship after obtaining your EB1 green card. You will be eligible for citizenship citizenship application after amassing five years of continuous residence as a green card holder. You don't have to navigate the complex U.S. immigration landscape alone. Consults can help you with our team of experts with vast experience as immigration consultants. We will guide you through the rigors of the process. For inquiries, please visit Consult at Fast Fast Junction, Communication House, Old Differ Road, Ibadan, or our Ashi Annex, NOA Aremu Court, Ashibodija Junction, Bashorun, Ibadan. Telephone 0813 543 0382. Edu, Edu Consult. Together we soar with pride. Ajá balẹ̀. Ajá balẹ̀. àwọn ìròyìn tó kù ẹ̀jẹ̀ àfọwọ́bá díẹ̀ hmm. báyìí hmm. ìròyìn eléyìí ló ní ṣe pẹ̀lú ìtanilójì tí àwọn ọmọ inú ilégbìmọ̀ aṣojúṣòfin tí wọ́n ti ń dà bí àbá báyìí pé ẹnikẹ́ni tí wọ́n bá pé ọba ń jó táyà lójú títì tí wọ́n da ọ̀dà sí gbòrògbè e báyìí o hmm. àwọn ọmọ inú ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin wọ́n ti ń dàbí àbá báyìí pé ẹnikẹ́ni tí ajé ìwà ìbàjẹ́ kókó táyà sí ojú òpópónà léyìí tí wọ́n ti da ọ̀dà sí wípé wọ́n ta lójì mílíọ̀nù kan náírà tàbí ó kó nǹkan kí nǹkan sí ojú òpópónà tó sì ń dáná sùn kódà wọ́n tún sọ ọ́ pé ẹnikẹ́ni tó bá ń di ojú òpópónà láti má kí ọkọ̀ ráyè lọ pé five hundred thousand naira hmm. òun náà lè yún wọn ní tí ọba gba àṣẹ ẹgbẹ́ àṣẹ irú àṣẹ wo lọ́gbà tó fi dí mi lọ́wọ́ tó ní mọ́ lọ gan lójú òpópónà torí pé eléyìí pọ̀ káàkiri àwọn agboolé wa hmm. wọ́n ti lọ rèé kọ́ ilé ilé wọ́n ti kọ́ tán wọ́n ti kó owó lẹ̀ tán hmm. kódà ẹlòmíì kò jẹ́ wọ́n ní sálángá ẹ wà fẹ́ sìnàwó wọ́n ní ẹ̀sọ́ lójú títì bí wọ́n bá ti ní ẹnìkan tó jẹ́ pé ó wà òṣèlú àtọ́jú ẹ̀ sì le ẹyọ eh, máa dún bíi wọ́n ti pè <laughs> ẹyọ ọmọ ẹ̀kọ́ àga lọ sí títì hmm. wọ́n mọ̀ pé wọ́n gbọ́kànlé ẹnìkan wọ́n èédì lásán tí ó wá jẹ́ pé wọ́n gbọ́kànlé àwọn tí wọ́n jẹ́ àwọn tó wà ní ipò ipò tí wọ́n kí hàn láyà pé ẹ̀ sọ bẹ́ẹ̀ tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ hmm. ìròyìn ẹ̀rínú ìwé ìròyìn daily sun tó jáde. báwo ti banga ti banga ńkọ́. banga èmi ò rí hmm, banga. kì í sí ti banga mi. àwọn èèyàn ò ní yin banga. ẹ̀ẹ́ nítorí fi yin banga àwọn èrà rẹ̀ sí ni. ó ó tọ́ ni o. nítorí o ti gbọ́ pa òpá o. ìgbà bí ẹ̀ gbọ́ ìfi bẹ́ẹ̀ gbọ́. ẹni ọba jẹ tó yó ní banga. ní ọ̀rọ̀ ti banga ó ti lọ báyẹn hmm. ó lọ fàáfàá ojú ìwé kejìlá ìwé ìròyìn Vanguard ìròyìn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ẹni tí í ṣe àgbà ọ̀jẹ̀ ọ̀gá àgbà fúnléeṣẹ́ ọmọ ológun lẹ̀ yìí lẹ́tínà general Tari Lágbájá ti sọ̀rọ̀ wọ́n pé ọ̀pọ̀ sì ń bẹ ọ̀pọ̀ nǹkan sì ń bẹ táwọn nílò àti ṣe o káwọn ó lè jagun káwọn ó lè mólú lórí ọ̀rọ̀ ètò ètò ààbò tó ti rí bákan lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní ọ̀rọ̀ ètò ààbò lẹ̀ yìí ó gba àwọn ètùtù pàtàkì àtẹ̀bọ kàǹkà tí kagúnláyà kan tó yẹ kí àwọn ó ṣe tí gbogbo ẹ̀ tí yóò fi rọ̀ sọ̀mù ní nílànà ti àwọn nǹkan jagun ni o àwọn ìkọ́ṣẹ́mọṣẹ́ ni o àti bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà làwọn nǹkan ètùtù àti nǹkan ẹbọ tẹ́ ń sọ̀rọ̀ bá wọ́n sọ̀rọ̀ wọ́n ní àwọn tiẹ̀ ti ní àkọọ́lẹ̀ àwọn àṣeyọrí kan lẹ́yìn látẹ̀yìnwá wọ́n ní ṣùgbọ́n o kò tí ì tó torí bí àwọn ò bá tí ì ṣẹ́gun àwọn ọ̀tá táwọn ò sì tí ì rẹ́yìn òdì àwọn ò tí ì lè jókòó tàbí nasẹ̀ kankan wọ́n lójoojúmọ́ ayé ní iléeṣẹ́ ọmọ ológun lẹ̀ yìí ni wọ́n fi ń kọ́ṣẹ́ mọṣẹ́ sí i lójúpọ̀nà àti ọ̀nà tuntun ṣe mọ̀ pé ọ̀rọ̀ àwọn tí ń kógun jàlú àtọ̀rọ̀ ológun ọ̀rọ̀ àyà àtògúngbè lọ̀rọ̀ wọn bí àwọn tí ń kógun jàlú ti ń mú ọgbọ́n tuntun jáde lójoojúmọ́ ni àwọn táwọn náà ń dìgbòlu ìjà wọn làwọn ń gbé ìgbésẹ̀ tuntun àti ìlànà àtẹ̀lé tuntun táwọn ó tún fi ṣẹ́ wọn léegun ẹ̀yìn bárọ̀ ni ọ̀bá ti wá wálé òun kò yí òní sinmi ogun lọ́rọ̀ àwọn méjèèjì o àwọn ò sì ní sinmi àwọn ò ní tẹ̀tì wọ́n sọ̀rọ̀ gan wọ́n ní bí ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta àwọn alájọṣiṣẹ́pọ̀ àwọn ni wọ́n ti lọ àwọn bí ìkọ́ṣẹ́mọṣẹ́ kan tí wọ́n ti lọ kọ́ṣẹ́mọṣẹ́ sọ́wọ́ iwájú sí i wọ́n wá ní ẹ fọkàn balẹ̀ nínú ọdún tuntun táwọn wọnú ẹ̀ lọ yìí ìjà ó dópin ogun ó sì tán torí gbogbo ohun tó yẹ kí àwọn ṣe náà làwọn ti ṣe lọ́dún yìí kó dọdún tuntun káwọn ó bẹ̀rẹ̀ sí ní gbé ìpinnu àwọn káwọn ọmọ ìgbé ni ọmọ tí ó bá wá ta fẹ́lẹ́fẹ́lẹ́ ẹ kìlọ̀ fọ́mọ o ẹ̀yin ọlọ́mọ ẹ kìlọ̀ fáwọn ọmọ yín kẹ́ tọwọ́ wọn bá sọ torí hmm, bógun bá ti dé ogun òmẹ́ni ó ṣẹ̀ abẹ́ni tí ò ṣẹ̀ o ìwọ tó bá ti rìn ń bèbè ogun ó bógun lọ ni ọ̀gá àgbà ogun ilẹ̀ yìí ń lọ sọ ojú pọ́n o ọkàn àwọn sì gíran lọ́wọ́ tá a wà yìí ojú ìwé kejìlá ìwé ìròyìn Vanguard. ẹni tí í ṣe igbákejì ọmọ ẹgbẹ́ tó pọ̀ jù nínú ọmọ ẹgbẹ́ tó kéré jùlọ nínú lẹ́gbọ̀n asòfin ìpínlẹ̀ Ògùn hmm. deputy minority leader Ogun State House of Assembly Lukman Atoba tẹ́lẹ̀ ó ti ké sí ìjọba ìpínlẹ̀ Ògùn pé kí wọ́n kọbi ara sí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ bí wọ́n ṣe ń pa iṣẹ́ wọn tì tí wọ́n na ọwọ́ mú iṣẹ́ mi báyìí hmm. torí kéèsì ni wọ́n nígbà àwọn ò rí ìrànlọ́wọ́ tó tọ́ láti ọ̀dọ̀ àwọn ìjọba ó ní àwọn èèyàn tó jẹ́ onílé iṣẹ́ kéékèèké ó ní wọ́n ti gbélẹ̀kùn ti pa ọ́ tẹ́ ẹ bá sì fojú wò ó wọ́n ní gbogbo ẹ̀ ó ti ń bá nàìjíríà lọ díẹ̀ díẹ̀ díẹ̀ nù asòfin yìí ló sọ̀rọ̀ náà nínú ìkíníkù ọdún tó mú síta ní àsìkò ọdún kérésìmesì lówòye o pé ibi tí ìṣẹ́ ti mú mi orí àwọn èèyàn dé lórílẹ̀‐èdè nàìjíríà ó ti nàwọ́ gan àwọn tó ní iṣẹ́ ọwọ́ tí wọ́n sì kọ́ iṣẹ́ àmọ́ ńgbà tí ọba sí ìrànlọ́wọ́ láti gbé iṣẹ́ wọn lárugẹ wọn ọba kúkú pátì wọn ò mú iṣẹ́ mi tó Hmm. ọlọ́wọ́ ṣàánú o. àmín kọ́lọ́ ń ṣàánú gan gidi ni bákan náà ni ìròyìn kan bẹ́ẹ̀ ń bí eléyìí tí ẹgbẹ́ kan ti ṣe ẹgbẹ́ tí kì í tí ò kọ́ni ní ètò ẹ̀kọ́ tí wọn ò sì ní nǹkan ṣe papọ̀ pẹ̀lú kíkọ́ni àmọ́ táwọn náà jẹ́ òṣìṣẹ́ láwọn ilé ẹ̀kọ́ káàkiri wọn ni ìyún ní nasu wọn ni wọn ti sọ̀rọ̀ lórí bó ti jẹ́ pé àìní iṣẹ́ lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti gba ọgbọ́n ó sì ti gba èrò báyìí ṣe rántí pé wọ́n pé àìláṣọ lọ́rùn pàká ó kú tó àpérò fáwọn ọmọ eriwo ẹgbẹ́ nasu pé bí ó ti jẹ́ pé iṣẹ́ ọwọ́ lọ́wọ́ iṣẹ́ lọ́wọ́ tá a wà yìí ń bọ́ àwọn tí wọ́n níṣẹ́ lọ́wọ́ gan ẹ̀rù ń bà wọ́n o torí àwọn tí ó níṣẹ́ lọ́wọ́ gan òrówó pa á tó bèlè ń tà sí àwọn èèyàn tí ò tiẹ̀ ní kankan wọ́n ní ọ̀rọ̀ bí ò ṣe ṣiṣẹ́ lọ́wọ́ unemployment lórílẹ̀‐èdè nàìjíríà bí ti ń gbẹnu òkè lójoojúmọ́ yìí ń pe àkíyèsí ìjọba alẹ̀ yìí o torí ṣe mọ̀ wípé ọwọ́ tó bá dilẹ̀ náà ni rore ọmọ sọ wọn ni ẹni bọ́ bá ẹni tó bá níṣẹ́ tí ń rí nǹkan mú lọ ẹnu tí ń rọwọ́ mú lọ ẹnu tí ń róúnjẹ jẹ láàkó wọn ni irú ẹni bẹ́ẹ̀ lè mọ́ ronú ìwà àbàjẹ́ kankan àmẹ́ni tí ò róúnjẹ jẹ tí ò níṣẹ́ lọ́wọ́ tí ò níbìkan àádorí kọbílẹ̀ bá mọ́ irú ẹni bẹ́ẹ̀ ni mọ́ ní èròǹgbà búkúbúkú lọ́kàn tí yóò wá mọ́ fún àwọn ará lọ́rùn tí ò ní jẹun orí mú mi gẹ́gẹ́ bí wọ́n ti ń sọ̀rọ̀ ẹni tí í ṣe nílùú àbújá níbi ayẹyẹ kan tí wọ́n ṣe eléyìí tó tún lọ́pọ̀ mọ́ ìpàdé àpérò níbẹ̀ ni ẹni tí í ṣe ààrẹ àti akọ̀wé gbogbogbò ti sọ̀rọ̀ dr makolo azan àti ọmọọba peter adéyẹmí ni wọ́n ti sọ̀rọ̀ tẹ̀lé ntẹ̀lé pétọ̀ ṣe rí ọ̀rọ̀ bí ò ti ṣiṣẹ́ nílùú ó tún wà lára ń tí mú kí ọrọ̀ ajé ilẹ̀ yìí ó lọlẹ̀ pátápátá ó sì wà lára ń tí mú kí ọ̀rọ̀ ètò ààbò náà kó túmọ̀ pakasọ sí i torí àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ náà àwọn ní ọ̀nà rèé máa ṣe ìjínigbé o tí wọ́n ń ṣe jàǹkóríkò tí wọ́n ń ṣe ìṣekúpani ìlú jìbìtì lórí ẹ̀rọ ayélujára àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún díẹ̀ yìí bí ìjọba ò bá kọrí sí ọ̀rọ̀ ètò ààbò ẹ̀jẹ̀ wọn kọ́ bẹ̀rẹ̀ níbi mímọ pèsè iṣẹ́ tó tó àti èyí tó ṣẹ́kù wọ́n fi àwọn orílẹ̀-èdè tó ti dàgbà sókè dáadáa wọ́n fi ṣàpẹrẹ o wọ́n ní ẹ̀yẹn wo àwọn orílẹ̀-èdè báyìí báyìí báyìí o ò ṣiṣẹ́ lò ní rówó jẹ bọ́ bá ilé ti ṣiṣẹ́ báyìí ó rí nǹkan jẹ ni pé kò wá síṣẹ́ òun iṣẹ́ wa o àfẹ́ntí ò bá fẹ́ ṣe àmọ́ hmm. lórílẹ̀‐èdè nàìjíríà ẹni ṣègùn ò rí nǹkan kan abele hmm. ń tàṣẹ tí ò tiẹ̀ wá sí rárá. àwa ní tìtorí pé ẹni ó ṣe orí nkankan káwa pé láwa láfọ lẹ́ran àbí ah. bó ṣe kéèyàn sanko àdúgbò yọ búlọ̀kù kankan ààrẹ ẹ̀ lárẹ̀ bẹ́ẹ̀ ni. láì ní jalè. Mm-hmm. alright ààrẹ Tinubu tó sọ̀rọ̀ fún eh, gómìnà Rivers fòbárà ǹjọ́ hmm. kàlẹ́ kan. mọ mú àkórí ẹ lẹ́ẹ̀kan. ọmọ àkórí ẹ hmm. ọ̀dà wọn ni ààrẹ bọ́lá tinubu ó ṣe pàdé pẹ̀lú àwọn gómìnà gómìnà láwọn ìpínlẹ̀ tí ń bẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà àwọn gómìnà mẹ́rìndínlógójì iná ni wọ́n jọ jókòó pàdé lẹ́kọ̀ọ́ ni ó ló sì fún ọ nímọ̀ràn pé iṣẹ́ rí iṣẹ́ wa yìí àjọṣe ni ó lájẹ́ kí nàìjíríà kí a máa tọpasẹ̀ àlàáfíà kálàáfíà sì bá tó gbogbo àlọ́wọ́ níbẹ̀ náà ló ti kàn sára ṣe gómìnà fòbárà ti ìpínlẹ̀ rivers pé ọ̀kàrẹ̀ hmm. ẹ̀ tó gbà kálàáfíà ọjọba nínú àwọ̀ ètò bẹ́lẹ̀ tí ìbàdí yánpọnyánrin ẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ó lóun dúpẹ́ lọ́wọ́ rẹ̀ o tí ò jẹ́ kó kú yánpọnyánrin kó lọ di àrélò mọ́ wọn lọ́wọ́ wọn ni wọ́n mú lágbájá wọn fi ń bẹ̀ ọlọ́ọ̀gbà hmm. tí ọpọ́n bá yí tí wọ́n wá mú wọn náà tí wọ́n lọ fi ọbẹ̀ hmm. yóò le o yóò le ìtẹ̀yẹ̀ fi máa gbànú tí wọ́n ní lágbájá jèbù rẹ̀ gbà fọlọ́run ọba ká gbà fọlọ́run òun náà ni ìsinmi ẹja po àwọn èèyàn wá ní àyè bu àwọn jẹ àwọn afẹ́ bu oúnjẹ nínú ẹ̀ torí àsìkò ọdún kérésìmesì kèétí ìtàn o kèétí ìtàn àwọn ìròyìn tá a kà la fẹ́ kẹ́ ẹ fèsì lé lórí. Hmm. hello. wọ́n àmì hello ẹ káàárọ̀ hello ẹ káàárọ̀ ẹ pẹ̀lẹ́. ẹ kú ètò sọ. ẹ ṣeun ẹ lórí ọ̀rọ̀ tí èyí tẹ ká fún lórí pẹ̀ka last one yẹn ni mo fẹ́ ṣe kí ló ń bí ọdún láti gbọ́ ọ̀rọ̀ àbí ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ok bẹ́ẹ̀ni ẹ nípa employment wọ́n ń sọ ni. tẹ̀rí mm-hmm. inú mi dùn ẹ rántí pé ìjọba àná wọ́n sọ pé wọ́n ní àwọn Nigeria youths pé di are very lazy ẹ̀rùn kan. Mm. èmi rò pé kó tó di pé ìjọba Muhammadu Buhari sọ ọ̀rọ̀ yẹn èrò ní pàtí kan tó ní lòpọ̀ yẹ fún lòpọ̀ yẹ fún lo youth because a lot of people náà ló tó wà nípa tó yẹ kí wọ́n fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n tó yẹ kí ẹlòmíì gan-an kò tún ṣe sí. Ah, ah, hmm. hello. eyín orin ni o hello ta ni mẹ́mẹ́. ẹ ká rẹ pẹ̀tù àwọn kazeem olóhùn obìnrin ni láti ilé sùn. all right eléyìí tí president wa sọ gọvnọ Bọ́lá Ahmed Tinubu òní mo fẹ́ sọ lé lórí nípa tí wọ́n sọ pé kí gọvnọ àbí any other person tó bá rí iṣẹ́ ti federal kí wọ́n ṣe é tó bá jẹ́ state náà lórí iṣẹ́ federal kí wọ́n ṣe é so á development wà nínú ìlú eh, èmi gbé kudos fún wọn tí gbogbo àwọn governors àtàwọn local government chairman tó bá lè ṣe gbogbo àwọn iṣẹ́ yẹn ó máa da gan ẹ̀jọ̀ ẹ má gbàgbé ọ̀nà mi sí kinní ẹ ṣe ẹ ṣe. ìròyìn kan wà tí à ń rí eh, bọ́ládé ìròyìn kan wà tá à ń rí ṣùgbọ́n àti ilé. ẹkúnṣẹ́ faith látàkì máa rìn. ẹ mọ rìn ẹ mọ rìn ẹ mọ rìn. ẹ kò ṣe àkú ọdún sáà pẹ láti láyé. ẹ ṣe rí ó ṣe mí lànà bí ìjọba wa bí wọn ṣe mú security lọkùnkúndùn lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. ẹ wo nǹkan tí ẹ wá dúró àwọn tí wọn kú ní ìsìn lórí ọ̀rọ̀ bandit ọ̀rọ̀ boko haram ẹ dẹ̀ máa sọ ti sí ti boko haram ẹ ti ṣe tí tọ́ka tí ẹ̀ ní ò bá tí ẹ̀jẹ̀ bá ń sùn lórí ìjọba yóò yẹ kí ni wọ́n dùn hmm. kankan nìkan má lè wá nǹkan kan ṣe sí láì sí fáwọn èèyàn yìí jáǹjà ni bí èyí bí èèyàn bíi wa náà ni wọn náà wá lè rí nǹkan ṣe sí wọn àmọ́ ìjọba Tinubu kan dákun kó bá wa wá nǹkan ṣe sí kọ́kàn ò balẹ̀ gbogbo blọọṣẹ yìí kò stop ẹ ṣe hmm. ẹ ṣe àdúpẹ́. Eh, ìròyìn kan wà tí à ń rí ṣùgbọ́n ìfìdímúlẹ̀ rẹ̀ ò tí ì sí tààràtà. Ah, hmm. ìròyìn tí àbá tí fìdí ẹ̀ múlẹ̀ ó ṣòro sọ hmm, ó ṣòro sọ ìròyìn tó jẹ́ gbàǹkọ́gbìn ni tí ó sì kan ìlú pé a ah, kí n lè léyìí. tó jẹ́ mẹ́nubà náà ni pé ọ̀pọ̀ ó mọ̀ retí pé ah, a ó yà á ti gbọ́ fresh fm ẹ máa gbọ́ eh, eh, rárá nígbà tá a bá gbà mú níbi tó yà á ti gbà mú a sọ ìròyìn ńlá ni o ìròyìn ńlá ni ẹ̀yin ẹ̀ mọ̀ tẹ́tí lẹ́kọ̀ọ́ ẹ̀ mọ̀ pé fresh náà lẹ ti lè gbọ́ gbogbo nǹkan tí ọba ń ṣe ní àárín mm. àmọ́ ó